أولياء والصالحين والمؤمنين والصلاة والسلام على سيد الأولين على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وصحبته أجمعين أدقني أدعو الله أباوة الله أبا أبا الله أبتي أشي وأني مسلمين ọba yìí náà òun lọ́ba tó fi ìdùnnú gbogbo ògbà sí ẹ̀mí àwọn ẹni rẹ̀ àtàwọn ẹni rẹ̀ àtàwọn olùgbàgbọ́ òdodo táàmà wá wò wọn táàmà rò pé sáwọn léyìí ò ní ṣòro láyé wọn sọlọ́n gbàgbé wọn níbi ìṣòro ọlọ́run sì gbàgbé wọn ọlọ́run ta wọn lọ́rẹ̀ kan nínú ẹ̀mí ni ọ̀rẹ́ tó ta wọn nínú ẹ̀mí yẹn òun náà ni òjì á mà ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́ba nàbí wa Muhammad àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ díjọ́ alikiyama ìtí wọ́n ní kí á gbéyàwó ní èní òun náà ni asibábu asaadati fìdúnìyà fìdúnìyà àwọn okùnfà ìtí máa jẹ́ kí kéèyàn máa dunnú tí máa ń dáyàn lára yá nílé ayé lẹ́yìn ìgbà tó ti dá wa lójú pé kò síbi tá a sá lọ méjì lọ̀rọ̀ ìdùnnú àti ìbànújẹ́ ẹkún àtẹ̀rín kí nǹkan pọ̀ àti kọ́mọ́ sí kí nǹkan dùn àti kí nǹkan kàn kò sọ́gbọ́n téèyàn dá sí méjèèjì nílé ayé àmọ́ báwo ni mùsùlùmí ṣe fẹ́ máa gbélé ayé tó jẹ́ pé àsìkò tí ó kan fún àtàsìkò tó dùn fún yóò máa wá dá àwọn ewu kan kọjá òun náà ni kákó ọ̀nà islam ewu ni kí n má ní ọbọ lára ewu ni kéèyàn ronú ronú fá kétìrẹ ó di kójú ló sì fọ kéèyàn ronú fá kó sì má máa ti ń wí má kó wá di wẹ̀rì àwọn ewu yìí ọlọ́run gbé kú òfẹ́ni tí ọba ní gbogbo nta fẹ́ kalẹ̀ hypertension stroke téèyàn padà wá padà sínú sáré àìní ìmọ̀ nípa àsìbáàbù sàádà ńlọ́fà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ń kó sínú wàhálà yìí àìní ìmọ̀ nípa àsìbáàbù sàádà ńlọ́fà táwọn èèyàn tí wọ́n fi ń pokùn so ìṣòro tẹ́lómi tí ń fi mẹ́wàá rẹ̀ tí ń fi rẹ́rìn káàkiri ní ojú títì òun nìkan náà lẹ́nìkan ní tó sì lè pokùn so ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àsàádàtú ẹ̀rí kí ni wọ́n máa dùn mọ́tòlábù kulli insan kò sẹ́ni kan tí wọ́n máa wá wọ́n yẹ ṣọ́ọ́rù dàkìlì yahusuhu al-insan nínú lè yẹn ti máa ń filẹ̀ tínú bá ti ń dùn ara wọn máa yá tínú ti ń bàjẹ́ ara ọ̀rọ̀ èèyàn kájọ báyìí ẹgbọn gba mi gàtẹ́yìn bá kájọ wọn ní kíní ń sèyìn ìtumọ̀ ẹni pé inú rẹ̀ ò dùn ló fi kájọ bẹ́ẹ̀ ṣe kájọ báwọn tí o bá nímọ̀ nípa àsìbábù sàádà ó lè kájọ kájọ bẹ́ẹ̀ tí wọ́n sì padà kájọ sínú sáré ẹ̀yọ́n maya mi nínú ẹ̀sìn wa amarana Allahu bi talabil hasanati fid dunya wal akhirah ọlọ́run bá wò pé ká má béèrè ń tọ́da nílé ayé ọlọ́run bá ó gbà wá láàyè ká béèrè ń tọ́da ìṣẹ̀mí tọ́da lọ́run náà ká tún béèrè ìṣẹ̀mí tọ́da ọlọ́run bá sọ nínú Qur'ani Karim báda a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana ń bẹnu àwọn aládùúwà tí wọ́n máa ń pe èmi ọlọ́run tí wọ́n máa ń béèrè nǹkan lọ́wọ́ mi ọlọ́run láwọn tó dáa jù nínú wọn òun náà làwọn tó jẹ́ pé wọ́n máa sọ fún mi pé ìwọ ọlọ́run fún wa ní ìgbádùn ayé fún wa ní oore ayé wa fil akhirati hasana fún wa lórí ọ̀run wàkínà àdábànàr májì àjọná o májì àwọná o suratul baqara aya two oh one alihayatu sa'idatu ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ rí gbèsè ayé asa'ida ìgbésí ayé dùnú dídùhà díkù sọdẹrẹ ọpọsítì rẹ òun náà ni pé kéèyàn ó súra yìí téèyàn ó jòkó lẹ̀ báyìí tí ó sì máa wá mi lójú mílíọ̀nù ti ń bẹ̀ lákàntì èèyàn ó sùn báyìí jama yóò sì máa wá lálàkàlà yóò máa rorò kúrò ẹ̀yàn máa yá mi ilé tí sì ń gbé ọlọ́run ló mọ iye mílíọ̀nù kọ́ àrí mílíọ̀nù àti ń pokùn so kọ́dà ara àfa tó gbé nǹkan jẹ arọ́bàálù ẹ nígbà àṣírí fẹ́ tú ó sì sọmọ ọkùnrin gẹ́gẹ́ bí èdè wọn ó sì kú ilé ayé àríyàwó tó gun ọkọ ẹ̀ pa ó gùn ó sì pa tán ní sì ń ké àrọ́kọ lọ́pàá ìyàwó ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa ṣe rí kínú yẹn máa dùn iṣẹ́ rí lèyàn máa ṣe tínú yẹn bá ti ń dùn ẹsẹ̀ ọmọ rìn lọ bí ọ̀dà etí ọmọ gbọ́n tọ́ da ojú náà ọmọ wọ̀n tọ́ da èèyàn dárayá ara èèyàn yá ọkàn yẹn sinmi ọkàn tá a wí nìkan méjì ni máa ń débẹ̀ ìrònú àti dùnnú ìbànújẹ́ àti dùnú ẹ wá rí kí ẹ̀mí ó fẹ́ pínpín tí wọ́n pè ní al-ikti ab awi dẹ́kù sọ́dọ̀ kí ẹ̀mí ó fẹ́ pínpín kéèyàn wà ní ayé kọ́ wà nínú ìbànújẹ́ àwọn àlùfáà ní ma'awal amurad àdáwò tó bá yẹn ibẹ̀ ní àárẹ̀ tí màá ṣẹ́sìn yàn la táàrẹ̀ bá ṣẹ́sìn la báyìí mo mẹ́nìkan tó jẹ́ pé nígbà táwọn bẹ nílé kí wọ́n níbọ̀ wà ní wọ́n ń dájọ́ sọ́dọ̀ rẹ̀ wọ́n sì kó seven thousand àwọn olè wa gba seven thousand owó àjọ níjọ́ náà owó ńlá níjọ́ náà ìgbà tí ó fi di bí ọ̀sẹ̀ kan bàbá tó sara tẹ́lẹ̀ ó sì ti kú pẹ́kẹ́lẹ́ nbọya stroke nbọya hypertension lọkọ bẹ̀rẹ̀ nbọya stroke wàláhi bàbá náà kò lóṣù mẹ́ta tó fi wọ sáré lérí seven thousand jama ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa lẹ́yìn ìgbà tó kú táwọn ṣe wà lórí san seven thousand tó bá ní àsìbábù sàádà oyé ó súnmọ́ kọ́lọ́wọ́n bó fi sànú ẹ̀ tí òfin ní jáde láyé ṣe rí béèyàn bá ti ní ìmọ̀tafẹ́ sọ lẹ́nu yóò fi ilé ayé rẹ̀ àti ara rẹ̀ yóò fi ṣe ibùgbé àwọn àrùn ẹlẹ́ẹ̀kejì òun ni pé ó súnmọ́ kó nǹkan fún rẹ̀ kó padà darí ẹ̀mí rẹ̀ lọ bí ìparun ó lè kó sí kànga ó lè bẹ́ sómi ó lè jáde létí onímọ̀ bìtì ńlọmọ́ ó kóso tẹ́ẹ̀ni rí ma látara ìmọ̀ kékeré tọ́yẹ kó sékíní tọ́yẹ kó ní al-insanu fi dunya mahamum àwọn àlùfáà wa wọ́n ní ẹ̀kọ́ kọ́là ẹ̀kọ́ sékíní kọ̀kọ́là ewé lọ́fàlà sí lajama nílé ayé yìí kò sí ọgbọ́n tó dà tó fi mérí bọ́ nínú àdáwò àdéhà dánwó ẹni bá ń sọ bẹ́ẹ̀ ń parọ́ ni kọ́dà ń pe ọlọ́run nírọ́ nítorí ọlọ́run ti là á mọ́lẹ̀ nínú Kùránì bá dàá auzu billahi minash shaitani rajim tọ́lọ́run bá ti ní wàlà nàbùlù wannakum bìṣẹ́ tíntín báyìí láàfin dàáyín wò nílò ayé minal khawf nínú ẹrù wal ju' ebi wa naqsin minal amwal kọ́ owó sáfẹ́rẹ́ lọ́wọ́ yín kẹ́ kọ́ bá kú kẹ́ má rówó mú jáde wal anfus káwọn tó súnmọ́ yín ó lulẹ̀ kí wọ́n jáde láyé wọ́n thamara kẹ́ dákú kẹ́ má jèrè oko wa bashiri sabiri ẹni bá ṣe sùúrù wẹ̀ fún olóró dùnú pé bá o ìmọ̀ àánú bọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ara àwọn ẹ̀tọ́ jẹ́ pé àárẹ̀ làwọn rán nínú ayé wọn ẹlòmíì òsì níran ẹlòmíì àìbímọ níran ẹlòmíì prosperity níran gbogbo ohun tí máa ń ṣe kò láṣeyọrí ẹlòmíì divorce níran bóyá obìnrin àbọ́kọ̀ ni ẹlòmíì wọ́n kú fún mi níran lọ́wọ́ báyìí tí ò ọmọ ẹlòmíì ò kú mo ti rí èèyàn tó jẹ́ pé ọkọ rẹ̀ kú oye wọ́n sì ń ṣe ìjọ kẹjọ lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe kameraman wa lọ lè gba ọ̀rọ̀ lọ́dọ̀ ìyá ipe kọ́ wa ròyìn ọkọ rẹ̀ fáwọn ìyá sì ń ròyìn ọkọ ẹ̀ lọ́wọ́ ní sì ń ròyìn ọkọ ẹ̀ lọ́wọ́ òun náà sì jáde láyé ọ̀fọ̀ wa di mélòó jẹun ọ̀fọ̀ di méjì ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ sìn wa ilé ayé tá ń lò lọ́wọ́ yìí kò sọ pé téèyàn fẹ́ dá téèyàn nínú nǹkan tí ó máa rán ẹlòmíì gbèsè ń tiẹ̀ kò lè rìn ládùúgbò máa ń torí gbèsè ẹlòmíì ọkàn fẹ́yàwó ni ọ̀tá rẹ̀ lọ́wọ́ nílé rẹ̀ ẹlòmíì lọ́kọ ni ọkọ ni èso rẹ̀ wọ́n sì máa yanjú ẹ̀ nínú fámìlì ẹlòmíì láàrin ọmọ àtàwọn bàbá àtìyá ni ẹlòmíì ẹsẹ̀ láfi dán o ọbọrí bọrí bọrí kò rí rí bọ nígbà tí ń kónú kàbáyìrì kan yóò tó máa bọ́ sí kàbáyìrì èyàn sì ní fi rí gbá kàbáyìrì kan kọ́mọ̀rì ẹ̀sán kọ́mọ̀rì consequences kọ́mọ̀rì ìyà tí ń lẹ́yìn ẹ̀ gbogbo àwọn àdánwò ilé ayé yàtẹ̀yẹ tá a lè mẹ́nu bà ẹlòmíì àti wọ sukùl ní ìṣòro tiẹ̀ ọ̀rá ìtẹ̀ sáàmù fa kò lójú tó bàbá tún padà tó tún rí rìsọ́ọ̀tì wọ́n tún ní okọ̀ rẹ̀ ọ̀jáde ẹlòmíì wọn kó bá a ní jama ń bẹ lọ́gbẹ̀ẹ́ wọn báyìí wọn kó bá a ní jama ẹlòmíì ń bẹ bí wọ́n ti ń wo wèrè nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́dẹ wọn nǹkan ń bẹ lọ́dọ̀ ọlọ́ bí n bá ní o ṣe nǹkan yẹn ń parọ́ ni àwa bẹ ọlọ́ pẹ̀lú agbára rẹ̀ má fa burú sẹ́ni kọ̀ọ̀kan wa lọ èyí tó wà lára wa kọlọmọsàbà ni mo kó kúlù hàrì gbogbo àwọn àdánwò tó máa kàálẹ̀ yìí tajlibul ahzan òní máa ń fa ìbànújẹ́ fún yẹn ẹlòmíì ọmọ yóò wò pé ọmọ ta náwó lé náwó náwó owó ọ̀yọ́ sílẹ̀ ìjọ́gbẹ̀yìn mi náà lélẹ̀ ṣé bí ṣe yìí náà sí ẹ̀yìn mi dábàá yìí ẹlòmíì jẹ́ máa bàbá rẹ̀ àtijọ́ rẹ̀ lábìsàdọ́wò gbogbo tó ṣe pátá kò sí ìtọ́tẹ́ wọn lọ́rùn èpè wàhálà fitina ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹlòmíì ó sì ní kò ní kò ní ní ìdààmú ẹ̀ ẹlòmíì olówó ni owó tó ní náà ló kó sí dààmú ní wọ́n ṣe pèlè lọ́tún ní wọ́n ṣe pèlè lọ́sùn kò fún mi eléyìí burúkú ni owó bẹ́lẹ̀ bolówó bóyá lówó òkúkú mà lódún wọn máa ṣe pèlè wọn máa sọ̀rọ̀ láì dáa ẹ̀yọ́ màá yá mi ẹlòmí ò sí ṣọ́ọ̀bù máa ń sìn inú ilé lọ́wọ́ ti ń gbé wọ́n ti ti ṣọ́ọ̀bù ó sì ń kankan bẹ̀ wọ́n kọ́ńpìnì ẹlòmí ti fọ́dọ̀ ilé epo ẹ̀ mọ̀ láwọn koríko tí ọmọ wù mẹ́ àdáwò ni jama ilé epo tó dé pé yẹn bá lẹ́yọ̀ kan èyí lè ọlọ́run fi sọ̀sítẹ́nì ayé yẹn jama ẹ wà rí koríko tí ọmọ wù mẹ́ àwọn yẹn sì máa kọjá ẹ̀yọ́ Islam afọ́jú àtàrọ̀ ńkọ́ afọ́jú àtàrọ̀ afọ́jú àtàrọ̀ tó ọlọ́run fún àdéhùn mẹ́ta kan ọlọ́run ṣètò lómi mẹ́rin lẹ́yìn mẹ́ta ni kó tó tó sí nǹkan kan lọ́wọ́ àwọn àlùfáà wa ní ìgbà tó wá jẹ́ pé gbogbo wa náà kò sẹ́ni tí ò ní ti rán ẹni tó bá lóun ní ti rán ń parọ́ ni bàbá pásítọ̀ ń parọ́ ni àfáà ní ń parọ́ ni ṣéwù yẹn ń parọ́ ni ìmáàmù yẹn ń parọ́ ni gbogbo ayé ló ní ti rán ẹni tí ò ní nǹkan kan ti rán náà lọ́lọ́ ọlọ́run nìkan ni ò ní sọ̀rọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa bọ́dọ̀ bá wá rí báyìí àwọn àlùfáà ní tí ìbànújẹ́ bá wá dé téèyàn bá ní àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kà lé ní èyàn wà sọ̀rọ̀ ẹ̀dá láàbọ̀ ara èyàn sọ̀rọ̀ ẹ̀dá láàárẹ̀ gbére èyàn sọ̀rọ̀ ẹ̀dá ẹni tí ó kú nínú ẹ̀sìn gbàmí táwọn yóò mú jáde tí ó kú nínú ẹ̀sìn tí ó sì ní padà sínú ẹ̀sìn náà mọ́ sa'ada àwọn fani adáwò dáwì ìmọ̀ ń ṣokùnfà wàhálà méjì fẹ́ tí o bá ní àwọn ìmọ̀ tá a fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ yóò máa ṣàìsàn ọpọlọ alimọ́rọ́dún alẹ́sẹ̀ alimáànáwì alimọ́rọ́dún alimáànáwì yóò máa ṣàìsàn ọpọlọ kìí kéèyàn ya wèrè kọ́ ọmọ bugijẹ nìkan ń pè ń wèrè wọn là nípa Muhammad sasala anabi ńlọjọ kan anabi wa rí wèrè kan tí ń bugijẹ anabi ní talilẹ wọn ní wèrè anabi ní eléyìí ṣe wèrè ada mọ̀bùtálà adan eléyìí wò ni alimajinun wa mọ̀dà asọ̀lá wèrè òun lẹni tí ma ń ṣe ọlọ́run tó sì mọ̀ bó ṣe tóbi tó eléyìí ṣe wèrè akàmì wò ni ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam àìmáyé wèrè tí ń rìn lójú títì tó sì rò pé òun ọlọ́gbọ́n lòun yóò wá mọ́tò láti ilé òun náà ni wọ́n wà fún rẹ ọmọ náà lé ọmọ wèrè tẹ́ pàdé ẹ̀ báyìí tẹ́ mọ̀ pé tí wọ́n ti ọ̀rẹ́ ni bọ́ọ̀ sọ̀rọ̀ ni ó rí wà síbọ̀ tó wọ́n ń bèèrè fún báyìí láàrin títì àwọn àlùfáà wọn nígbà míì téèyàn bá ní àsìbábù sàádà yìí èyàn ní alimọ́rọ́dù ọ̀dọ̀wì ààrẹ ara téèyàn máa rán tẹ́ lógun lógun lógun lógun tí ò ní respond ní tí ó sì fi gbé sọ̀rọ̀ yẹn kó o lè jẹ́ nǹkan yọ kékeré kan wáyé nínú àwọn àsìbábù sàádà yìí àwọn alifa wọn ní alakọkọ òun náà ní asibabu dìníya ntí ma dínú yìí ó dùn téèyàn fi máa pàrònú rẹ nílé ayé tá a wáyé àwọn mímẹ tó jẹ́ pé èèyàn lè tara bẹ̀sìn ni ó lè tara bẹ̀sìn ọmọ sẹ̀sìn ó di alùsùnà ó dẹ̀lẹ́sìn ó ní jẹ́ onífàájìmọ̀ tó o bá ń ṣe fàájì kò ní pè àwọn mímẹ tó jẹ́ pé asibabu tabi'iyya eléyìí àdámọ́ bọ́lọ́run ṣe dá wa ni a kàn fọ́n láwọn lọ́jíìkì kan á fún ọ láwọn àgbékalẹ̀ kan tí wọ́n náà reason pé ah ọ̀dà kéèyàn mọ̀ sí báyìí wọ́n ní ìmí bẹ́ẹ̀ tọ́jẹ́ pé àsìbáàbò àmàlíyà ó ṣiṣẹ́ tọ̀ ni gbogbo ẹ̀ náà làwọn afa kó papọ̀ àsìbáàbò dì níyà àwọn afa wa wọn ní tí èèyàn bá fẹ́ gbélé ayé dáadáa kó lọ lè ṣí tíra alukur'an kó máa lọ lè kà lámúnáṣárá suratul inshara ọlọ́run parí nǹkan síbẹ̀ ọlọ́wọ́n bá ní alamuna sọ́ra laka sọ́ọ̀dìra rẹ̀ ànábì awàláyọ̀ bànújẹ́ kù lẹ́mìí rẹ̀ ọ̀wàdọ́ àná ka wizara àwọn ẹrù tó le àwọn bùkátà lọ lágbá a sì gbé kù lẹ́yìn rẹ̀ kọ́mọ́ bá pa ọ́ àwọn kọ́ dọ́dọ́ àwọn bùkátà tó fẹ́ sẹ́ lẹ́yìn ورفعنا لك ذكرك او اكبر قولك اما فان مع العسر يسرا لي بنوجه ìdùnnú ló kù lẹ́yìn kó lè kọ́rọ̀ ló kù inna ma'al usri yusra ọlọ́run tún rìpìtì ẹ̀ sọgbọ́ àní tó bá ti lè kọ́rọ̀ ló lẹ́yìn fa idha faraqta fansab tó bá ti wá parí irun farabalẹ̀ níbi tó ti parí irun wa ila rabbika farghab pé ọlọ́run ọba rẹ̀ ṣe àdúrà kọ́bọ̀ mú èyí tó kù kú nínú sọ̀rọ̀ rẹ̀ ẹni tí ò wá kírun ibo ni ó ti máa ṣe yín ló ṣe jẹ́ pé Islam kò fi ọ̀rọ̀ ayé wálẹ̀ rárá ní bàbá ti kírun tán ká sì tẹ bùkátà sí wájú òun ọlọ́run àmọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ sí subhanallah ọ̀kọ̀ọ̀kọ̀ sí yastaghfirullah astaghfirullah mẹ́ta alámọ̀ntàsálà àwọn gbàdúrà tá a máa ṣe tọba súnà wáyé ọkọ̀kọ́ sí yẹn tọba wá ṣe tán lọ́sẹ̀ wá tẹ́wọ́ ànábì fi ní inú àwọn ààyè tádùá máa ń gbà tàsìkò òun náà ni àdúrà téèyàn bá ṣe lẹ́yìn ìgbà tó kírun tán àmọ́ lẹ́yìn ìgbà tó ti parí àwọn àsìkárò súnà tá a máa ń kà ní ọlọ́run ó sì ju àánú wò ẹ̀yàn máa ẹ̀yàn máa yá mi ẹni tí ò wá ṣe rí i pé solution eléyìí kò lè ṣẹlẹ̀ kò lè rí solution eléyìí fi yanjú bùkátà yìí ọlọ́run mọ́sàsì wàhálà kírun ẹlẹ́ẹ̀kejì al-imanu billahi wal amalu salih alakọkọ òun náà ni al-imanu billah wal amalu salih wọn ni alakọkọ nínú nǹkan tí ó máa mú ìṣòro ayé wa dà gẹ́gẹ́ bí ìgbà tá a níṣòro tá a fi ní máa lọ lè rorò kúrò máa gbókun so tá ní máa dá láàárẹ̀ òun náà ni ká lè mójútó yín wa pẹ̀lú ọlọ́run ká sì máa ṣiṣẹ́ rí bọ́ọ̀ bá ti ń ṣiṣẹ́ rí aburú onítọ̀ wá bọ́ọ̀ bá ti ń ṣàbùrú àbùrú ọmọ wa bọ́ọ̀ bá ti ń ṣe dọ́lọ̀ ní ọwọ́ ìdọ́lọ̀ ní ọmọ ṣe tọ́ọ̀ bá ti ń ṣe ọmọ ìfáìtì wàhálà sínú ayé rẹ̀ ìmánì ni àkọ́kọ́ nǹkan tí máa mú yàn dunnú láyé téèyàn fi nírí wàhálà ẹ̀mí ọlọ́wọ́n bá ní mani amila salihan min dhakarin aw untha gbogbo ẹni tí ó bá ṣiṣẹ́ rí lọ́kùnrin lóbìnrin wa huwa mu'min tó sì tún jẹ́ olùgbàgbọ́ òdodo falanu hayyannahu hayatan tayyiba ọlọ́run bá ní á fún ní ìgbésí ayé tó dáa wala najziyannahum ajrahum bi ahsana ma kanu ya'malun á san lẹ́san lérí n tó ṣe ẹ̀san tá a san yóò ju n tó ṣe lọ ahsana á ní láàdá mẹ́wàá lérí ẹyọ kan nítorí pé yimani tó lágbára ni Quran sixteen ayah ninety ọlọ́run bá ní alladhina amanu àwọn tó bá ní iman walam yalbisu imanahum bidhulm tí wọn ò fi òkùnkùn àti àbòsí bọ imani wọn kí ni wọ́n ń pè lábòsí ń bẹ̀ wọn àṣírk ẹ̀bọ wọn ò ṣègbéyàwó àwọn tá a wí yìí wọn ò ṣoògùn wọn ò de bàǹtẹ́mádì wọn ò síngbẹ́rẹ́ wọn ò tẹ́fá wọn ò dáfá wọ́n bọ́ lọ́nà kan dúró ọlọ́wọ́n bá ní wúlà ayíká láwọn amúnú àwọn lẹ́mí wọn balẹ̀ ẹ rí ìfọ̀kànbalẹ̀ nínú ayé wọn wọ̀hún mọ́tàdún àwọn ni wọ́n sì jánà ẹ̀gbọ́n tọ́lọ́run ọlọ́run láwọn yìí ni wọ́n jánà amún ẹ̀gbọ́n tán pè ní amún ní jama ìfọ̀kànbalẹ̀ tó wà nínú ilé tí gbogbo ìtọ́lọ́run bá ń dáwò lára rẹ̀ tí ó sì ní mi ẹ̀mí rẹ̀ tẹ́mi rẹ̀ balẹ̀ ìgbàgbọ́ ní jẹ́bẹ̀ wọ́n ní gbàgbọ́ làkọ́kọ́ àsìbábù sàádà gbogbo wa la máa tọrọ pé ọlọ́run sàlékún ìmánì mi sàlékún ìmánì mi torí àlékún mọ́ni tó ń tọrọ yín tó ń ni pé kọ́lọ́ mọ́ jẹ́ òpokùnso ìmánì làáfi làáfi kọjú àdáwò bí ọba ti ní ìmánì ìmánì ni òun náà ni asọ́gẹ́ẹ̀tì tó wà ní ibodè ẹ̀mí rẹ̀ tádàwọ́ bá ti ń bọ̀ tí ọba ti bá yọ wọlé tọ́ba ti wọlé yọ wà lọ́lẹ̀ destroy iman ẹ kọlibu yóò lè destroy àlàáfíà ẹ̀mí yẹn. ayẹlẹ wa ní Quran six aya eighty two anabi wa Muhammad sallam anabi jokunjọ kan anabi ni ajaban li amri mu'min ah anabi ni ìmọ̀ ní ọ̀rọ̀ olùgbàgbọ́ òdodo inna amrahu kullahu khayr gbogbo ọ̀rọ̀ rẹ̀ gbogbo gbèsè ayé rẹ̀ gbogbo àsìkò tẹ bá dada. lérí dáadáa yìí ni àtúwápá ti sàrà òṣàkàrà ó gbà tí a bá dùnnú tá a sọre fún torí lẹ́tà àyọ̀gbà yóò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wàkàna khairan lahu kó dúpẹ́ náà lórí tọ́wà fún òun náà ní òòrè fún òyìn náà sọ́ọ́bà ti dọ̀rọ̀ àsìkò tá a bá mì í wò tí nǹkan lé táwọn onígbèsè ń pé abámajájá o abámajájá o fóònù eléyìí ni òun kọ́ ti fóònù báyìí tọ́wọ́n náà tó pè salamu aleykum ní í jò ní kẹmọ́rẹ́tì yín tó ń jáde báyìí àwọn tó ń pè lọ́tún ló sì pé àfáàyàn àríyìn mà ah ọlọ́mọṣà sọ níbẹ̀ jẹ́ mọ́ gbogbo àtàbà fi àdáwò kankan sọ́bàrà yóò sì sùúrù kò ní pé ibi wọ́n lé mi dé ni o ibi wọ́n tún lé wa dé ni o nígbà tí ń dùn ta ní ilé ọ̀ngbà nígbà tó ń bọ̀ láti ibi iṣẹ́ tó gba owó oṣù rẹ̀ tó ra gbogbo tó da lójú ọ̀nà tó bẹ̀rẹ̀ sí jẹ́ tíyàwó rẹ̀ tẹ̀ ń rẹ́rìn yẹ̀kẹ́ sẹ́ẹ̀rí lánàá tẹ̀ ń dunnú ni ìkejì tó délé ni òun wà nílé ilé ọ̀kan lánàá yín máa ń yí ni wọ̀tílìkàlẹ̀ àyàmù nùdáwìlù ha bẹ́ẹ̀ nàá nàá ọlọ́wọ́n bá ní bí ẹnìkan bá ń rán àdánwò lọ́wọ́ ẹ má fi ṣe yẹ̀yẹ́ tó rí máa ń yí ni. anabi ni wàlẹ́ dàda alika ilẹ̀ ahadi ilẹ̀ alilẹ̀ mọ́min ẹnìkan ò ní ní gbádùn ayé kọjá pé lásìkò dẹ̀ra àtàsìkò yàdánwò kẹ́mi ó ṣe kíni kẹ́mi ó balẹ̀ kínú rọ máa dùn àfẹnitọ́ bá ní imáni òdodo ọlọ́mọba yín máa ní ìwà jẹun Umar ibn Khattab ó ní tóun bá ti jí láàárọ̀ èyí tó ti ṣẹlẹ̀ síhun nínú ayé Inu inú wọn máa dùn tó bá jẹ́ èyí tí ọjọ́ ìdùnnú lọ́dọ̀ tiwa ó ní òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ tó bá tún jẹ́ kan yókù náà òun tún dúpẹ́ ó ní torí pé òun ọ̀mọ ń tọ́wà lábẹ́ àdánwò ni òun lè rò pa burú ní kọ́ jẹ́ òrè gbogbo ọjọ́ tóun bá ti jí láyé ìdùnnú ni sáà àbá àwọn olówó yẹn bọ́lẹ̀ èló wọ́n ní five hundred thousand bọ́ọ̀lù ṣe fẹ́ ni ẹjẹ́ àwọn sọ mí ẹjẹ́ àwọn sọ mí ẹ mọ̀ bóyá ọlọ́run ti fẹ́ra ẹ̀mí kan nínú àwọn ọmọ àbí nínú àwọn aya ẹ dákun sí ẹ̀mí kan tó five million àmì five million tó five million tẹ̀mí kan jẹ̀mọ́ ta ní bàbá yìí má nìyẹn bẹ́ẹ̀ o àwọn yóò wá pé ẹ kìí kàǹkan sí tiẹ̀ kàǹkan sí five hundred thousand ẹjọ́ mẹ́lẹ́ owó ó ti ká sára ó ti ká sára nánú jama ẹ̀yin mọ̀ yá mi àtàwákùlù alàlá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tá a ní tá a fi máa gbígbàdùn nú ẹ̀mí tá a fi máa nígbàdùn nú ẹ̀mí òun náà ní kéèyàn gbára tọ́lọ́n pátá má ní nǹkan mìíràn tó gbára lé ma wọ́n lè yẹ kínu wọ́n ti kọ́ tóbi ọ̀ wà ní ìdánilójú nínú dùá ó ní ìdánilójú nínú ọlọ́run ọba wa ipe ọba yìí wọ́n kọ́ ọ̀dìrò alágbára ni ó ní agbára débi pé kò sí ní tọ́lọ́wọ́n bó o lè ṣe kí ni kò sí ní tí o lè ṣe sẹ́ẹ̀rí tẹ̀yìn bá ti wà pé kò sí tọ́lọ́wọ́n o lè ṣe sẹ́ẹ̀rí ìmánì ni àánú ọlọ́ni tẹ̀yìn bá ti ní nílànà ìdánilójú yẹn kò sí nǹkan kan tí ó tóbi tó tù wá tóbi lẹ́mìíyàn àmọ́ èèyàn díẹ̀ lọ́lọ́mọ fún ọlọ́ni wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹni bá gbára ọlọ́run ọlọ́run nìkan ti tó òun ti lẹ́ni tó tó ó sì mọ̀ pé gbogbo wàhálà yìí náà kò sẹ́yìn ẹ̀ sixty four quran sixty five aya three ọlọ́wọ́n bá ní kul afara'aytum ma tad'una min dunillah ẹ̀yin tẹ́ ń pè tí ì sọ lọ́hùn ọlọ́wọ́n bá ní ojú yín fọ́ ni afara'aytum ẹ̀rí tẹ́ ń pè ẹ̀rí náà ra'a yàrá ọlọ́wọ́n bá ní afara eitum máa tẹ̀dẹ̀ ọ̀hún náà mi dún ní la gbogbo àwọn òṣàdílé àti gbogbo àwọn àkúnlẹ̀bọ àjọbọ tẹ́ ń lè béèrè bùkátà lọ́wọ́ ẹ̀ àtàwọn ayé àgbà tẹ́ ń pè àtàwọn àwọn ìyá ọlọ́wọ́n bá gbogbo àwọn tẹ́ ń pè àtàwọn ṣéwù wàlí yín tẹ́ ẹ̀ ń nawọ́ sí tẹ́ ẹ̀ ń pè ní ọlọ́wọ́n bá afara eitum máa tẹ̀dẹ̀ ọ̀hún mi dún ní la ojú yín fọ́ ni sẹ́ẹ̀rí tẹ́ ń pè ní sẹ́ẹ̀rí náà ni ọpọlọ yín sọnù ni in aradani Allahu bidurrin ọlọ́run ọba ní ìrìn ànábì sọ fún wọn pé ṣé wọn ò rí ni wá sọ fún wọn pé tí ọlọ́run ọba tí ọba fẹ́ fara ni mí alihunna kashifatu durrihi ǹjẹ́ àwọn nǹkan tẹ̀ ń pè ní gbogbo wọn bí wọ́n ṣe pọ̀ tó tí wọ́n lè mú nira kù sa. awo aradani bi rahma àbọ̀ ọlọ́run fẹ́ kẹ́mi ọlọ́run fẹ́ fẹ́ sọmi dèèyàn ó fẹ́ alehunna mumsikatu rahmatihi ọlọ́run ọba ni bí wọ́n yí pé ṣé gbogbo àwọn tí ẹ̀ ń sìn yẹn alehunna mumsikatu rahmatihi ṣé wọ́n lè dí àánú ọlọ́run ọba lọ́wọ́ tí ò ní tẹ̀yàn lọ́wọ́ ni. hunna ni dọ̀míru ni yaudu ilẹ̀ asunami wa ilẹ̀ kulli ma yud'a min ghairillah ọlọ́run ọba ni ẹ parapọ̀ gbogbo ẹ̀ ìran òòsà ẹ sì parapọ̀ gbogbo ẹ̀yin tí wọ́n máa ń pè kí gbogbo yín pátákì ẹjọ́ wá parapọ̀ ẹ lè dí orí ọlọ́run lọ́wọ́ alihunna mumsikatu rahmatihi kuli asbiya allahu alayhi yatawakkalu li mutawakkilun ó yá sọ fún wọn yìí ọlọ́run nìkan tó mi o òun náà ni kí gbogbo ẹni tí ó gbára lé òun náà ni ká gbára lé o àwọn afáàní ẹni bá ti ní tawakulu alala ìgbára lọ́lọ́run ọba pátápátá ó ti ṣẹ́gun ṣaitan nínú ẹ̀mí ẹ̀ tí wọ́n bá ní bùkátà yìí hehe ọmọ kọ̀ọ̀sẹ̀ kan alọ́lọ́wọ́n ó ṣe é la ilaha illallah torí kò kò sinmi lọ́sàn kò sì sinmi ní òru yín ṣiṣẹ́ lọ́sàn yín ṣiṣẹ́ dùwà ní òru bó o láti bùkátà báyìí alọ́lọ́wọ́n ṣe é ìṣàjà agbára lọ́lọ́ ọlọ́run bá láwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ wọn ò ní rí ìbànújẹ́ nínú ayé wọn nítorí ìgbáralé ọlọ́run tí wọ́n ní nínú ẹ̀mí wọn Quran thirty nine 34 38 four thirty eight ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wa min asbabi sa'ada nínú àwọn okùnfà téèyàn fi máa ń ní ìgbàdùn ẹ̀mí téèyàn fi máa ń ṣe rire téèyàn fi máa ń dunnú láyé tá a wà yìí at-taslimu li qadarillahi min khayrihi wa sharrihi kéèyàn ó juwọ́ ju sẹ́lẹ̀ fún kádàrá Ọlọ́run ìpè bọ́lọ̀ fẹ́ bọ́lọ̀ fẹ́ èdè kan tá a bá lẹ́nu àwọn afáwà bí kìnnì kan bá ti ṣẹlẹ̀ àní masha Allah qadarullah wa masha fa'al bọ́lọ̀ ń ṣe fẹ́ nu sẹ́dẹ̀ gbogbo yẹn lè apply bọ́lọ̀ ń ṣe fẹ́ ẹ lè apply sínú ayé yìí kò sí ní tí ó débọ̀ láyé ẹ má ní ìyá rẹ̀ kún sí àní bọ́lọ̀ ń ṣe fẹ́ baba lọ́nsì bọ́lọ̀ ń ṣe fẹ́ ẹ jẹ́ àlọ́ àwọn tí ò ní mọ́ni ọmọ àgbẹ̀ tara bàbá tara kí ni sekun n'o feere gbalẹ̀kùn kọlọ̀lẹ̀ bá baba ni abikilẹ̀ fẹ́ kó se ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tó àbí ìtara nì ní ọ̀wá jí a ní ojú yánà nù wa wọ́n ní wọ́n lè ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ ń ṣe fẹ́ ni ìgbà fún kádàrọ̀ ọlọ́run nínú ayé ẹni òun ló kún fún oríire sórí kádàrá ni inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run bá ní àwa la dá àwa la kọ́ kò sẹ́ni ẹni tí ọkọ ò lè parẹ́ àwa la kọ́ sórí níta wa kọ́ ni kò sẹ́ni tí ọkọ ojú rúfin àti àkìlámù wajaffati suhuf anábì ní ibi wọn kọ kádàrá sí ti gbẹ kálámù tí wọn fi kọ́ wọn ti gbé kú tàà pé bọ́yá wọn sì ń kọ́ lọ́wọ́ ẹ̀dá mọ̀ ẹ padà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wa máa tàṣà òun ọlọ́run bá ní ẹ̀yọ́ máa fẹ́ àmọ́ ilà àyàṣà àlà ṣẹ́rí ìtẹ́yìn fẹ́ ni ìgbà tí yóò ṣẹlẹ̀ sí yín òun ìgbà tó bá bẹ́ fífẹ́ tòun mu tó bá ṣe déédéé fífẹ́ títí tòun lẹ́ẹ̀ma pé ń tẹ́ fẹ́ ẹ padà rí àmọ́ tí ìtẹ́yìn fẹ́ ọ̀bá ti bá ń tẹ̀mí fẹ́ mu ẹ̀ ní rí ń tẹ́ fẹ́. illa an yasha Allahu rabbul alamin ọba gbogbo ayé ní sọ̀rọ̀ òun ló ní decision téèyàn bá ti wà nínú ìṣòro kan èèyàn gbà pé ọwọ́ lọ́n decision wa ẹrí ibi tí wọ́n ní kí n máa ọjà tí wọ́n láwọn gbé fún mi ń sìn ẹ̀ dákun kí ni ìtumọ̀ ẹ̀kú sínú kádàrà mi náà ó wá wọnú kádàrà mi kí ni ẹni tí ó sì ní imáni tí ò ní dáńsọ yìí òun ti ṣubú lulẹ̀ yóò ti máa gbà ẹ̀jẹ̀ ó ti máa lọ ẹ̀ máa bọ̀ ẹ̀jẹ̀ ó ti sá sínú ọpọlọ yóò máa wí kúrò Quran 81 one ayah twenty nine la yusalu amma yafalu wa hum yusalun ayi bi Ọlọ́run pé kí ló dé tó ṣe yín aláàní máa ń bi wá pé kí ló dé tẹ̀yìn ṣe tó bá ti ṣe ó ṣe é nu ìwọ ló ṣe sùúrù ìwọ ló ṣe sùúrù fún ọgbà fún tó bá wá ṣe sùúrù fún yóò wá da ọ lọ́la alábìrin tí ẹ bá kankan tí ẹ padà wá bá promise and faith tó bá ṣẹlẹ̀ ẹni qadarullahu wa ma sha'a fa bọ́lọ̀n sì fẹ́ kádàrà ọlọ́run wọ́lọ́n aláwọ̀mọ̀ àwìn aláwọ̀ ọba mọ́sá tó ń ṣe kíni mọ́sá pààrọ̀ míì fún mi nítorí wínú ọlọ́run kó ṣe kíni ọlọ́run kó pààrọ̀ míì fún ọ ò ní dákẹ́ òótọ́ wá pé àdánwò dé òtí kára ó tún bẹ́ẹ̀ lọ́ọ̀ níbi ọlọ́run tún pààrọ̀ míì fún mi ìtọ́gbà lọ́mì wá fi mí pààrọ̀ fún mi anabi muhammad sallallahu alaihi wasallam nígbà tá anabi ń sọ̀rọ̀ iman anabi ní iman anabi ní iman iman nínú kádàrà ọlọ́run ọ wà nínú àwọn erigun iman mẹ́fà àbí gbogbo alákàkà ní sùkùn tí wọ́n bá ní àwọn oníwọ́n ní iman ni ó bìlá pẹ̀lú ọlọ́run wa malaikati wa kutubi wa rusuli àtàwọn màláìka àtàwọn òjíṣẹ́ àti tírà wàlíkí ńlá parí wà ó lè mérí bọ́ ó ní wàṣáàrì yìí lèyí tí ma mú omi jáde lójú tẹsẹ̀ yẹn ọmọ gbọ̀n báyìí tó ní ẹjọ́kọ́lẹ̀ náà ẹ̀sà jọ́kọ́lẹ̀ náà ẹ̀sà jọ́kọ́lẹ̀ náà torí yóò ṣubú. anabi wa muhammad sallallahu alaihi sallam anabi ni wa yira aso abaka shay anything tó bá happen sí ọ fala taqul law fa'altu kadha kana kadha walakin kul qadarullah wa ma sha'a fa'al gbogbo tó kàn nínú tẹ̀mí ọ̀fẹ́ láyé má máa sọ pé bá mà ní báyìí là bá ṣe ọlọ́ọ̀ni ọgbọ̀nà kan ọ̀nà yẹn táyà yẹn wá jò ọ wá ń pé à lákùrẹ́ wá gbọ̀nà agége ni táyà yọba ti jò anábì ni mo sọ̀rọ̀ ẹ̀ mọ́ o bọ́ gbọ̀nà agége náà táyà òun ó jò ní níjọ́ yẹn má máa sọ pé ìwọ ọba ti ṣe báyìí àwọn afáà ní ọ̀rọ̀ tí ọ̀ dáa ni fàyín náà láwọ ẹ̀rí kéèyàn máa sọ pé bàbá mà ní báyìí là bá ṣe wọ́n ń pè nǹkan kádàrá ọ̀wá ń pè bàbá mà ní bákan lọ́ọ́ bá ṣe èyí tó ń ṣe náà lọ́wọ́ nu kádàrá rẹ̀ èyí tó ní ọ̀bá ṣe ní kò ṣe nu kádàrá rẹ̀ ni àlẹ́ mi tó gbé yẹn máa sọ pé láwó oye láwó bí ẹ bá jẹ pé tẹwàá jẹ pé a ṣe báyìí ni ìbá ti rí báyìí ọmọ yẹn wọn ní ọpọlọ aṣáláìsì ah, oògùn tá a lò yẹn ni ká pé a bá lọ síbítù kan báyìí ni ah, àwọn afa ni ọsibítù tẹ wí náà bẹ́ẹ̀ lọ́bẹ̀ẹ́ náà ìjọ tí ó kù náà anabi ńláwo yìí máa jẹ́ sèta ni ó wa rorò kúrò ẹlẹ́ẹ̀kẹrin mudawamatu zikirillahi ta'ala sẹ́rí ibi tá a dé yìí jama àṣírí ńlá ni gbogbo ẹni tí ó bá fẹ́ máa rán wàhálà ẹ̀mí wàhálà ẹ̀mí ńlágbà o tí mo ti sọ ohun tí mo ń ṣe fún yàn lẹ́ẹ̀kan ó lè gba orí ayé lọ́wọ́ yàn o téèyàn ta property tí ò ní ka tá rẹ̀ bá dé èèyàn máa yá mi mudawamatu zikirillahi kéèyàn máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ẹnu rẹ̀ ọlọ́run máa fi pa ìbànújẹ́ nú ẹ̀mí kù kò sí ìṣesí tẹ̀yìn lẹ́wà láyé tí wàhálà bá ti dé kí ló kù tí ọmọ ṣe ọmọ kírun wákàtí márùn dáadáa ní jàmá tó bá jóbìnrin yọ ọmọ kí lásìkò rẹ̀ ọlọ́run bá ní alladhina amanu àwọn tó ní iman wa tatma'innu qulubuhum bi dhikrillah dhikrillah ìrántí ọlọ́run bá ti máa ń jáde lẹ́nu wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́jọ́ wọn balẹ̀ ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́run bá ní ẹ̀gbọ́ ni ẹ̀ lẹ́tí kẹ́ láti kẹ́ gbọ́ ala bi dhikrillahi tatma'innul qulub pẹ̀lú ìrántí ọlọ́run lèmi fi balẹ̀ ọ̀hún rántí ọlọ́run ò kírun ọ̀hún ẹ̀dá kan ọlọ́run ọ̀yẹ́mọ́ bá bẹ̀rẹ̀ ọ̀hún kọ́lọ́run fi ọlọ́kan balẹ̀ ọ̀kan ló lè balẹ̀ onígbà tó bá ń kírun ìwọ ọ̀ràn yẹn anabi ani jọ ìlàtí kúrọ́tù ayíní fi sọ̀la anabi ni wọ́n fi ìdùnnú mi sínú ọ̀run tí ìbá ti ń kírun báyìí èmi yìí rí bùkátà ayé ìṣòro ayé èmi rí ránmọ́ èmi rí ro tí ìbá ti gbé Allahu akbar Allahu akbar anabi sọ fún Bilal ó yá Bilal akim délẹ̀ ọ̀ wojú ọjọ́ akim yá Bilal wọ́ Bilal dìde lẹ̀ sọ̀la pẹ̀rún ká wọn ìpèpè ọlọ́run kákírun kó fi mú wa sinmi kó níbi wàhálà ayé tá a ràn wọn wá ń pèrún wọn wá ń pòsè ọ̀fẹ́ sinmi nù oògùn tó yẹ kó lò lọ́nsáfún ayé eléyìí tí mo kà Quran thirteen ayé twenty eight ọlọ́ni wa mani a'rada an dhikri fa inna lahu ma'ishatan dọ̀nka dọ̀nka ṣé wọn náà gbọ́ dọ̀nka ọlọ́run bá ní gbogbo èèyàn tí ọba máa bí ìṣèlérí kọ́ máa rántí ọlọ́run kẹ́nu rẹ̀ wọ́n máa dùn lérí síkẹ̀ ìgbésí ayé dọ̀nka ìgbésí ayé tó le ní ọmọ náà ọwọ́ ń bẹnu sọ̀rọ̀ ọwọ́ dákẹ́ arábìnrin kan láìpẹ́ ọkọ rẹ̀ ṣaláìsí bá a ṣe sọ fún pé ọkọ rẹ̀ ti kú ó sì gbági ó sì ṣàlùwàlà ó sì ṣe dùwà jama kí ni ń ṣe kí ni ń ṣe jama ntí ọ̀sọ́ di arọ̀lápàrọ̀ lẹ́sẹ̀ òun lọ wọlé ntí ọ̀wá níjọ́ arọ̀lápàrọ̀ lẹ́sẹ̀ ńlọ sẹ́wọ̀n zikir ìrántí ọlọ òun wa ń bá nínú ìbànújẹ́ olálùkùrá nílé ó lè gbé kọ́ ọmọ ká gbàtẹ́ ìkéwé ojú mẹ́ta ewé mẹ́ta mẹ́rin ó rò pé wọ́n gbé òkè yẹn kú lẹ́mí rẹ̀ tọ́ ẹnìkan ọmọ túmẹ̀ tọ́ àti ha ọ̀dọ́ ọlọ́run lọ́wọ́ ma anzalna alayka alqur'ana litashqa ọlọ́run bá ní ẹ̀ ní kàlùkùránì kẹwàá sí rí ibú kí ni ìdákejì tọ́lọ́run sọ ẹ̀ ní ma kàlùkùránì àfi kẹ́ di eléré rẹ gbogbo ẹni tó fẹ́ kọ́ ọmọ rẹ ó jẹyàn tààfin sí kùránì ní kọ́ ọmọ darí ẹ lọ bí ìsìn ní láyìí tààlà pẹ̀lú ìyọ̀ǹda gbogbo èèyàn tó bá fẹ́ mú ìbànújẹ́ mi kú alukurani nìkan máa kà ó ní tó máa kà láàárọ̀ ó ní tó máa kà lálẹ́ kó tó sùn àbí lóru tó bá jí bí sòrò kan bá wá dé tó understand rẹ ma bóyá ìbínú ńlá kan ni tó fẹ́ balẹ̀ jẹ́ tó náà wò pé tó bá sin tó fẹ́ ṣe yẹn ìyàwó yọ jáde ìwọ lọ́ọ́ máa wọ níkà tó máa fi dáná kitchen táwọn ọmọ rẹ tó ní rí tọ́jú ma bóyá ìyàwó kọ́mọlẹ̀ irú wàhálà ọfẹ ṣẹlẹ̀ ẹ wà sí alukur'an ẹ wà ká bí umu bá ń bínú bá mi gan ẹ sí alukur'an yẹn ni gba ọmọ ya ọyà lè lè ka ọyà mọ pọ́ láṣẹ lè kẹ ojú owó mẹ́ta ń gbàtí òfin kà yóò ní abu ẹ̀mọ́ bínú ní ọgbẹ́ yẹn wàláhi mujarrabu alukur'an al-karim ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tẹ́yìn máa ṣe náfìlà púpọ̀ ọlọ́wọ́ bá yọ máa mú bànújẹ́ kó nínú ara rẹ̀ tẹ́yìn máa ṣe la púpọ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah lóru lọ́sàn la ilaha illallah bó ṣe ń sẹ́wọ̀n ìbànújẹ́ ayé ló sì máa yọ subhanallah alhamdi ọgọ́rùn kan lójúmọ́ a pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ bàbá ti pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a bá ti parẹ́ wọ́n ní kódà bọ pọ bó subhanallah alhamdulilayi subhanallah alhazim kéèyàn máa tẹnu ma gbogbo àwọn eléyìí jẹlẹ àwọn kọlẹ òní máa mú ìdùnnú sínú ẹ yẹ wàá tó àpò rẹ yẹ wàá pé àfa àfẹ jẹun yẹ wàá mú twenty naira tó wà ń bí yẹ wàá mú ten naira yẹ wàá papọ̀ àní thirty tó kù nílẹ̀ náà ìwọ tó wájẹ mílíọ̀nìyà ìwọ sì ràn kánsà ọ̀ràn ọ̀sà látara ronú ọ̀ràn àbátẹ́nsà oní ten naira àti thirty naira ìsìn gbádùn in tó ní ni wò ní in tó wò ní ni wò ní lẹ́yìn náà àdúhà nínú àwọn àníwá òdìkiri ni kéèyàn má fi àdúhà ṣeré ó ṣoògùn ó ṣàdúhà ọwọ́ láyè rọ́bẹ̀ tà kò lè bẹ́ o bọ́ọ̀ bá ti ṣoògùn kí ló máa ń ṣe ọmọ ṣe tó wà ọ̀làdúrà sikaru soba tó ṣe lẹ́yà sọ̀bà ó ṣe lẹ́yà asiri ó jí lóru o ṣe náfìlà ó bá fẹ́rí kalẹ̀ ó pè ọlọ́run ọlọ́run ọjà mi ọ̀tà ọlọ́run bá yẹrẹ tí nǹkan báyìí mo ní bùkátà báyìí dákun ṣàánú mi lérí ọmọ lérí aya lérí ọmọ lérí ọkọ lérí fẹ́rí kalẹ̀ ọlọ́run bọ́ yóò ṣe wá ṣàánú rẹ̀ ìmọ̀ àṣàdúrà ọlọ́run fi mú ìbànújẹ́ kónú ayé yẹn anabi wa Yunus nígbà ó bọ́ sínú odò ṣebí inú rẹ̀ ń bàjẹ́ ń bẹ̀ kí ló fi sùn sọ ìbànújẹ́ rẹ̀ di ìdùnnú la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ islam ètò wa gajù nínú tọ́lọ̀ máa fi mú ìbànújẹ́ kú fún yà nínú askar àti istighfar ní kí n máa tọrọ àfojú ọ̀dọ̀ ọlọ́run anabi ni máa ń lẹ̀ sẹ́mọ̀lẹ̀ istighfar gbogbo ẹni tí máa ń sẹ́ astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi lahu min kulli hammin faraja tí máa ń bẹ́ẹ̀ nù ìbànújẹ́ tó lágbà ọlọ́run yóò sì yọ ọ́ kó ọlọ́run máa bàjọ́ wá fún wa min kulli dhiqin makhraja tí máa ń bẹ́ẹ̀ náà àhámà gbèsè àhámà wàhálà àhámà òsì àhámà rẹ̀ ọlọ́run padà yọ ọkùn bẹ́ẹ̀ tí istighfar bá pọ̀ astaghfirullah wa atubu ilayh a máa fi ń panu ni gbogbo àwọn sheikh wa sheikh ibn Baz rahimahullahu ta'ala tẹ́ ẹ bá jókòó tì wọ́n kí wọ́n tó bẹ̀rẹ̀ muhadara wọ́n ní bàbá máa ń jẹnu àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ní táwọn máa ń gbọ́ tí bàbá máa ń wí dùn ní astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh àwọn tó jẹ́ pé wọn ò rí náà wọn ò rí bàjẹ́ kankan wọ́n sì tún tọrọ astaghfirullah wa tóbi lé al-allama al-sheikh abdulaziz ibn baz àwọn afáàtiwa ulaika abayi alulbida ulaika abayi àwọn bàbá ti wà nù fajini bimithlihim ẹmúru wọn wá lágbàáyé ìdá jama ati na ya jẹ̀rí rò lè mà já mi wò ẹ jẹ́ àpẹ conference kakotira jáde kakotira jáde ọ̀kan wọn ń yanu ń yanu ń pàdé ó ní ibùdó báàsì kí ló ṣe láyé wọn ní ara tó ṣe náà ní bàbá rẹ ara tí ibùdó báàsì ṣe ní bàbá rẹ nítorí àwọn ni wọ́n yí ẹ̀sìn ní maka tí bàbá tiẹ̀ lọ maka tó fi gbẹ̀sìn wálé. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa rahimahumullahu rahmatan wasi'a nínú àwọn àdúrà táwọn afáàní ká máa ṣe tó bá ti fẹ́ jáde ńlẹ̀ bisimilayi tawakkaltu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah èyí ló ṣe jáde bó o ṣe wá ń lọ ni ọ wà ní dákẹ́ la hawla wàlá quwwata illa billah bó o bá jáde ńlẹ̀ pẹ̀lú ìbànújẹ́ ò ní darí dé pẹ̀lú ìbànújẹ́ pẹ̀lú yàtọ̀ ọlọ́run la hawla wàlá quwwata illa billah náà wà dùn àlànà kò sí ìyípadà fún kankan kò sí ẹni tí ó yípadà kò ságbára tó fi yípadà illa billah àfi pẹ̀lú agbára ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní nínú asbabu sa'ada ta'allum al-ilm al-shar'i kéèyàn ó lè ju rẹ̀ sílé kéw al-ilm min asbabu sa'ada kéèyàn nímà ẹni ó bá nímà sunna ni o kìí ṣe ìmà o àwọn àlùfáà ní jojoojúmọ́ lẹ́ẹ̀ máa bá nínú dùnú tí kíní kan bá ti rí lùbá yìí ọkàn lọlẹ mú tíra yóò máa ka tíra lọ́n ni yóò bá gbàgbé gbogbo ẹ̀ ó sì ti nímọ̀ nípa gbogbo ń ta afẹ́ kọ́ mọ̀ nípa kádàrá ọlọ́run ẹ̀yin lẹ́mọ̀ wá pé áá ah, ah, àfẹ̀yìn àfa náà amẹ́ni tó dé pé kò kéwu súnà ẹ̀rì tí ọ̀rẹ́ ìyàwó rẹ̀ tó pé áá ah, wọ́n ń ṣe eré o wọ́n ń ṣe ni o yóò wá jáde wọ́n máa gbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n gbẹ̀rẹ̀ lọ́wọ́ sí òfin wa àwọn ọba lọ́wọ́ gbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n gbẹ̀rẹ̀ wọ́n gba orúkọ akẹ́ ẹ wọn tán pè lákẹyàn awúdù bìlà ìmọ̀mọ̀ jáde sí rẹ̀ wọ́n ní ìmọ̀mọ̀ travel ń bẹ nu gbó ní ọdún sagbẹ́rẹ́ fún kò sí ìmánì kankan lára ẹ̀ jẹ́ máa àwọn afáà ní kò ní mọ̀ àwọn yẹn ò ní mọ̀ ẹni bá ní mọ̀ dúró tọ́lọ́ ni nǹkan kan ò sì ní mìí ìmà wọn ni oyin ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ìṣòro tó ní òun náà nìṣòro pé kò kéwú kó lè máa báàbò ayọ̀ ọlọ́run ẹ gbọ́ jama kò mọ halali àti haram bọ́bá ti wá lọ lè rọ́ọ̀lù ó ti yé yọ máa gbóhùn ní ìṣòro mi máa ń kéhùn ní ìbá ti ní ìṣòro tó nìyẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wọn ni ìmá jòkó tí àwọn àfa ulama rabbaniyun kọ́lọ́mọ́sá ìsàwánà lọ́kàn nínú wọn ìmá jòkó tí àwọn àlùfáà ẹ̀sìn wọn ni máa mú bànújẹ́ kùnú ayé yẹn àwọn salaf wọn ni ẹni tí ń jẹ́ ni ọlọ́run òun náà lẹni tó ọdọ́dọ̀ rẹ̀ tí ń sìn rán létí ọlọ́run. ẹni tó ọdọ́dọ̀ rẹ̀ tí ń sìn rán létí ọlọ́run òun náà ni wọ́n ń pèlè ní ọlọ́run abẹni tó ọdọ́dọ̀ rẹ̀ tó jẹ́ pé ìmánì ẹni wọn bá tó gbé dọ́dọ̀ rẹ̀ ó sì tún gbà kú lára rẹ̀ ìpè àfa àfa máa wòra owó. Ah! bàbá kan bẹ tó wá bá mi yìí ó ní òun dé láti ni ó ní tóun gbọ́n bí ní tóun gbọ́n gbòòrò ni à ah, irú ẹ̀ ń bẹ́ ń gbòòrò náà ni ó ní ìmáàmù sọ́sà mọ̀ sí àdúgbò àwọn dàkọ̀ àdúgbò lọ́nà gbòòrò lọ́ba pé òun pé alábàjá múra rẹ o ilé ayé yọ̀rọ̀ rùn bó ṣe ń wo ìmáàmù Jamiu ó ó ní o lè wọ́n ah, ẹgbẹ́ àbí ẹgbẹ́ ansarudin ewe ni ẹni ká lè jọyìn ń ah, bẹ̀ ó ní jòkó bẹ, ó lè wẹ́gbẹ́ àgbà kan wọ ní ẹnu ìmánì tíntín yìí ń gbé lọ́dọ̀ máàmù ìmáàmù tó kí ni ó sì ti gbà lọ́wọ́ kírímínà lọ bàmùtàzù ayúwà lè mójú rí mọ́ ọlọ́wọ́n bá ní ẹ̀yìn kírímínà lẹ́ni ìjọ àlìkìyàmà lẹ́ni ẹ yàtọ̀ ìyàtọ̀ àfi jẹ yàtọ̀ ẹ̀yin mujirimu àwọn lẹ́bọ̀ ọlọ́wọ́n bá ń bá wí bẹ́ àwọn mujirimu ọ̀hún pàpẹ́ mara pẹ́ni ọlọ́ọ̀ni ọ ọ̀wá ń darí àyè àwọn èèyàn lọ́dọ̀ ọ̀tá ọlọ́ọ̀ ibi kan lọ́dẹ̀ bọ́ta ọlọ́ọ̀ àbí ẹbọ kìí ṣètọ́ ọlọ́ọ̀ni ká lè tún kéwú ké jama bí ó sì tún ké nígbà àwọn ọmọ kéwú rẹ ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n padà kéwú wọ́n padà máa kọ́ àmọ́ kí ilé ẹ̀ tó ń ma kí wọ́n ní olùdó ti gbọ́n náà fàṣún náà sọ torí oòrùn tó hàn ní tẹ́nìkan kò lè fọwọ́ bò. àsìbáàbù sàádà ìbádàlá nǹkan tínú èèyàn fi máa ń dùn lé ayé èèyàn ọmọ ìyá mi wọ́n ní èèyàn máa lọ lè kẹ́kọ̀ọ́ yóò máa jòkó ti àwọn àlùfẹ́sìn tó o bá lọ hálùkọ àwọn àfáà gidi gbogbo ìbànújẹ́ tí o bá gbé lọ bẹ̀ ó sì gbé kú o ó gbé mi ó gbi ó báwo náà pè ó kò ń bẹ ó sì ní sin kankan nínú ẹ̀mí rẹ̀ mọ́ etí rẹ̀ nìkan wọ́n bá sọ̀rọ̀ ọpọlọ rẹ̀ nìkan wọ́n bá sọ̀rọ̀ nínú asbabu sa'ada al-ihsanu ila nas kéèyàn máa dùn àwọn èèyàn nú kọ́ máa jẹ́ kí e, inú àwọn èèyàn máa dùn sórí tẹ́nìkan bá ti ń dunnú nípasẹ̀ rẹ̀ wọn ò ní banújẹ́ ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ baba múnú kọ́ yìí ó ní ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ tọ́ ọ bá ti bòyàn láṣìírí bàbá mú kọ́ yìí mo sọ pé ọlọ́run ó bò ó láṣìírí tọ́ ọ bá ti dùnyàn nú ọlọ́run ó dùn ọ̀nù tọ́ ọ bá ti gbé ṣòro pò fún yàn ọlọ́run ó gbé tiẹ̀ náà pò bọ́ ọ bá ti fàyàn sókè wọ́n fà wọ́n náà sókè alijasa wòle ihsan illa ihsan ọlọ́run bá ní bẹ́yìn bá ti ṣe dáadáa kan dáadáa lèyìn fi rọ́pò ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ìgbà tó bá ti fẹ́ kí ìwọ náà wà nínú dùnú nínú comfort try máa plan comfort fún àwọn èèyàn máa plan bí yóò ṣe dẹ̀ wọ́n la tó bá ti dẹ̀ wọ́n la títẹ̀ nù ní dúró àwọn àlùfáà inú àwọn àsìráàrù tó wà lábẹ́ kí èèyàn máa gbèsè ayé dùnú nù ọlọ o sì kó ten thousand lọ́wọ́ alibara alẹ kọ́kọ́ fún one thousand alibara alẹ one thousand alibara alẹ one thousand ẹyẹ maya mi ìwọ náà gba kọntrati one million òṣùpọ̀ tó fẹ́ dá sí o fún yàn lóúnjẹ ah, wọ́n pòròfàdì oúnjẹ tiẹ̀ náà anabini man kana fi hajati akhihi kana Allah fi hajati gbogbo ẹni tí yín ń bí abùkátà ọmọ àyá kan ọlọ́run ọba ọmọ bí abùkátà tiẹ̀ náà eléyìí ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ ọ̀fẹ́ kí ni ọ̀rọ̀ máa àbí ibi a tó dẹ́ nínú kí ló máa ṣe jàmá ọmọ àwọn yẹn nú ni ọgbà owó owó ni gbé owó ọgbà owó kó kò sí kerosene nínú stove bó o ní ọ̀dọ̀ yàlágbájá wọn ni àwọn náà ti kílòsì kí làwọn á jẹ báyìí ó sì ló ń jẹ ńlẹ̀ kò ní ìdí kan ṣe wá ṣe fún ọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọn lẹ́yìn tó bá ti fi aṣọ bọ̀yàn lọ́rùn òun náà ní rìn hàn ẹni tó bá gbé tó bá bí abùkátà yẹn wọn ní bùkátà tiẹ̀ náà ọlọ́run rẹ̀ ni tó bá bí yẹ gbogbo àwọn tí ayé wọn ń da nínú àwọn olówó dáadáa ní tí wọ́n ń ṣe nu o ẹni tí family ti ń jẹun lọ́dọ̀ driver wọn nìkan wọ́n fẹ́ two hundred lọ́dọ̀ dráìfà rẹ̀ kátó wá pòun ẹ wá ń pé owó rẹ̀ ọ̀tán kò lè tán o nítorí pé ìdùnnú yóò máa gbélé ńlé wọn ni torí àwọn ilé kan náà ń dunnú nípasẹ̀ wọn bọ́bá ti wá ya ohun tọ̀ wọ́n náà má retí nǹkan kan ọlọ́run sọ níbẹ̀. Quran 55 five ayah sixty al-i'tirafu bi ni'amillahi alayhi wa shukru lah àwọn àlùfáà ni wọ́n ní nínú àwọn asbabu sa'ada tí mo fi ń gbégbé ṣe ayé dùnú òun náà ni kéèyàn mọ orí ọlọ́run ní oore sórí tó bá ti mọ orí ọlọ́run lóore inú ìbànújẹ́ lèyìn ó kù sí ó máa fi oore ọlọ́run tó ṣe fún ọ ó fi kọ̀ǹpìà èyí tí o ti ṣe àwọn àlùfáà ni bẹ́yẹn bá ń la ka inú èyí ó pé èyí tọ́lọ́run ti ṣe lọ́pọ̀ ju èyí tí o ti ṣe lọ èyí tó dùn wá nú òun lọ́pọ̀ jù yìí ti ń bà wá ní inú jẹ́ pàṣẹ́ntéjì ni ó gbé sí ẹgbẹ́ ara wọn inú rẹ̀ ọmọ wa dùn àtàbá ní nǹkan báyà alẹ́ àbá ibi ilé lọ́lọ́run sí tàbá ní alẹ́ nǹkan báyà àbá sí báwọn ọmọ ní ọ̀n bẹ́ẹ̀ lálàáfíà tàbá ní mo fẹ́ tajà yìí ìrìn ta alihamudulilayi ṣe bí kankan ní òṣìwáyé orowa orowa ibùnú sùbẹ́ẹ̀ wọ́n nígbà tí ó ní kòkòrò lẹ́sẹ̀ wọ́n wá gé ẹsẹ̀ àwọn yẹn wá ń káwọ́lé ní fún pé ah, ẹlẹ́sẹ̀ kan ló fẹ́ dà yìí ó ní alhamdulilayi alama akada wala oṣokoro alama abuka mo dúpẹ́ fọlọ́run lérí èyí tó gbà mo wá dúpẹ́ fọlọ́run lérí èyí tó filẹ̀ tó bá gba méjèèjì kí ni ṣe fọlọ́ ọmọ fi kọ̀ǹpì ara wọn ni ọwọ́n fi bànújẹ́ yọ tọ́lọ́run fi bànújẹ́ kọ̀wájú ọmọ orí tọ́lọ́run ṣe fún ọmọ ọwọ́ àṣẹ kásìn kankan wọ́n sì gbé irúwà wọlé tẹ́jẹ̀ ń sàn àwọn ọmọ rẹ̀ méjì tó bí wọ́n bá ní bàbá ti dé bàbá ti dé o wọ́n ti gbé bàbá dé o làwọn bá ní bàbá bàbá bàbá bàbá lọ́kàn bá tún ẹsẹ̀ rẹ̀ bá tún yẹ lòun bá tún feri gbálẹ̀ lọ́ba kú wọ́n bá gbé wa bá wọ́rọ́wà wọ́rọ́wà ni àwọn méjèèjì àbẹ́ ọ̀kan wọ́n lọ́kàn náà ọ̀kan ló kú laka alhamdu alama akasita wa laka shukuru alama abukaita mo dúpẹ́ lérè yìí tó gbà mo wá àwọn méjèèjì kí ni ṣe fún wọn lọ ọwọ́ ń ferí gbárí òrónú yàrá kan tó kọ́ ni ọmọ àgbà àwọn míì bẹ́tọ́ dẹ́ pé jama abẹ́ bíríìjì wọn sùn ọwọ́ ń pé sílé náà làwọn kọ́ self contained ó tún ní tọ́lẹ̀tì ó tún ní kíchìn ó tún dúpẹ́ èèyàn fẹ́ padà sóko ọlọ́mọdé padà sóko jama ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wa ń ta ó dùn ní mọ́tàláhìlá tó sùn wa tẹ́bánẹ́ máa ka ìdẹ̀ra ọlọ́run ẹ̀ lè kàá tán o Quran fourteen ayah thirty four ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa la in shakartum la azidannakum tẹ́ bá dúpẹ́ tilẹ̀ á fún yín ní mi. anabi ayub nígbà tó rẹ̀ fún eighteen years ìyàwó ẹ̀ ala tad'u rabbak ó ní pé ọlọ́wọ́n bá kọ́ sànú rẹ̀ ó ní ọlọ́wọ́n bá olójú ń tìmí astahi min rabbi àfáàní lè arba'ina sana ó fún mi lálàáfíà fún ogójì ọdún forty years mo wá sàárẹ̀ lérí fi eighteen years péré ọdún méjìdínlógún péré mo fi sàárẹ̀ ẹ wù àsìkò tó fi fún mi lálàáfíà ẹ wù àsìkò tó mo fi sàárẹ̀ ojú ọlọ́run tì mí kásẹ̀ pé mo sàárẹ̀ fún forty years ni tó ṣe déédéé ara wọn ìbá tẹ́wọ́ sọ́lọ́ wọn bá àmójú ń tì mí àánú yẹn pọ̀ lérí mi ó fún mi lálàáfíà fún forty years. ìwọ wá sàárẹ̀ ọ̀sẹ̀ mẹ́rin àwọn ń pè wọ́n fẹ́ gbé lọ́dọ̀ ọba kan bàbá ni ọmọ nání ọ̀jẹ̀ bàbá tí wọ́n ní wọ́n fẹ́ ṣe tọ́lọ́hún lè ṣe wọ́n náà tó lè bá ń kọ́ ọ̀fẹ́ sinmi mọ́nà kọ́lọ́mọ́sàjà sinmi nínú ẹ̀mí wa ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa anábì ní àwọn afa ni nínú asibabu asaada adamu natori ilaman fi fawq ilaman fi fawq ilaman fi fawq gbogbo ẹni tó wà lókè tó ju ọ lọ má máa wò wọ́n ẹni tí yóò dáa fún tó ọ ní kọ́ ọ máa ṣe kínní ní kọ́ ọ máa wò anábì ní ondoro ilaman wa asfala asfala asfala minkum ila man huwa asfala minkum ẹ máa wo ẹni tó kéré sí wala tanzuru ila man huwa fawqakum ẹ máa wo ẹni tó wà lókè yín fa innahu ajdaru an la tasdaru ni'matallah bẹ́ẹ̀ bá ń wo ẹni tó wà lókè yín ẹ̀ ní dúpẹ́ ẹ̀ ní dúpẹ́ ọ̀pọ̀ wa ò dúpẹ́ o bá a ti jòkó lẹ̀ yìí tá a ń pè alhamdulilayi akáǹfọ́ lẹ́nu ni àdúpẹ́ nítorí pé ibi à ń lọ là ń wò àwọ̀ bí a ti kú o ibi tó lọ lò ń wò ọ̀ wo ibi tó ti kú o sọ ìmọ̀ ti gbọ́ ọkọ náà ti gbẹ̀rù lérí ẹ náà ti gba pẹ̀lẹ́ sùn lérí rẹ ibi o ti sọmọ ọdọ àwọn àlùfáà ni a máa sẹ lọ́hùn téèyàn bá ń ro téèyàn bá ń ronú nípa àwọn tó wà lókè kò ní dunnú o inú rò ní dun o àfi kọ́ máa wo ìsàlẹ̀ sẹ́ẹ̀rí ká yáyọ ọkàn yìí àwọn afá ká síbẹ̀ alikọ́nà a kéèyàn ó ní contentment lérí gbogbo tó lọ́nba ṣe fún ọ̀kan náà àwọn afa ó ní idha ma kunta dha qalbin qanu'in ó ní tọ́ ọba lè ní ayọ̀ kan tọ́ wa kọ̀ǹtẹ́ǹtì lérí ntọ́lọ̀ ń pín fún ọ ntọ́lọ̀ ń ṣe fún ọ ó tó ọ ń ṣe ń dùn ọ́nú wa anta wa malu wa ma wa anta wa ẹ wa maliku duniya sawa wa anta wa maliku duniya sawa ìwọ àti pírẹsidẹ́ǹtì lu yín ẹ̀yin méjèèjì bákan náà nìyí bóun ṣe ń gbádùn nínú ac nìyí wọn náà wọn gbádùn nínú abẹ́gi iwájú ilé rẹ̀ tẹ́yìn méjì tẹ́yìn ní comfort síbẹ̀ tó dùn wájú faranda rẹ ilé yàrá kan tó kọ́ni tó máa fi abẹ́bẹ́ báyìí bí wọ́n ní kí lọ́kọ̀ tó máa pe iná ni ètò máa kọ́ náà máa máa ṣe mẹ́tẹ̀ẹ̀dì alọ́ọ̀dù ẹ̀ wá yọ mí sẹ́yìn sẹ́bẹ̀ nìkan lọ́ra rẹ̀ tọ́jú pé kò fi búlọ́ọ̀kù lébẹ̀ tẹ jáde láyé ẹlòmíì jẹba mùsùlùmí sunday sunday ni wọn máa lọ lè sinmi lérí ilẹ̀ rẹ̀ kò sì kọ́ tẹ darúgbó kè kọ́ náà dìsí yìí sì ń dúpẹ́ òun náà tún dúpẹ́ àbí kò ní dúpẹ́ pọ̀ nílẹ̀ ẹwà di kàrá gíga kò ní jọ́ta tí ilẹ̀ tí máa appreciate ní lọ́dọọdún àbí lóṣooṣù anabiwa muhammed ní man asbaha minkum amina fi siribi ẹ lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ anabi lẹni kọ̀ọ̀kan ẹni tó jí nínú ilé rẹ̀ tí yóò gbọ́ hehehe tí yóò sí hehehe ìfọkànbalẹ̀ wà fún muhafa fi jasadihi wọn ò sì gbé dìgbàdìgbà pé ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀sùn ní ọsibítù anábìrin kọ́ ṣẹlẹ̀ sí ẹ̀ńdà òkútu yawmihi ó sì ní dèdè tí ó jẹ́ lójúmọ́ nìkan wàkà ànàmọ́ hezati lahu dunya anábìrin kọ́ mọ́rẹ́ tọ́lọ̀ ń ṣe fún òun ni tọ́lọ̀ fún yẹn bí ìgbà tọ́lọ̀ kó gbogbo ayé lé n táwọn afa kan àlè ń ṣe gaalo bí amali minal amali mubah lè wá sẹ́wọ̀n àwọn afáàní nínú tó tínú ló fi máa dùn ní kó oníṣẹ́ tó máa ṣe tó o bá ń jòkó nínú ilé bóyá iṣẹ́ bọ́ ni bóyá okò lẹ́nu sẹ́ni bóyá wọ́n fún ọ ní ìsinmi ọlọ́jọ́ gbẹrẹ gbọ́rọ́ wọ́n ní bọ́ọ̀ bá ti ń jòkó nínú ilé inú rò ní o torí bẹ́ẹ̀ bá ti jòkó báyìí àṣetá ni wọ́n kọ fún yàn wọ́n ní ìbànújẹ́ yín máa wẹ́ni tí ń dá jòkó nulẹ̀ yín máa wá káàkiri àwọn àlùfáà ní wá iṣẹ́ kan tó máa ṣe tó bá ti bísí lérí nǹkan kan ò ní ronú tí nǹkan kan bá ṣẹlẹ̀ sọlá burú lè wá nǹkan tó máa ṣe tó fi tún bísí mọ́ bísí lérí tó ń ṣe bá parí ní ìtàn ó tún ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ ó tún ṣe ìtàn ìgbà tí ìdọ́wọ́ alẹ́ oorun ti dé ọkàn kí wítìrì ló fẹ̀ kẹ́ nílẹ̀ láàárọ̀ ọjọ́ kejì báyìí ó tún gbé pépà ọ̀ wá ṣẹ́ fún rẹ̀ bọ́ọ̀ bá ti níṣẹ́ àwọn àlùfáà ní ilé rẹ̀ ní ìbànújẹ́ wá kínní ni ọmọ wájú òkú kọ́lọ́mọ́sà sọ ní bẹ́ẹ̀ anabi wa muhammad sallam anabi ni ihris ala ma yanfa'uka wasta'in billah gbìyànjú kọ wá nǹkan kan tí wọn máa ṣe ọ láǹfààní nínú ayé ẹ kọ wá wọn àlọ pẹ̀lú Ọlọ́run wàlá tàjísí má máa sọ pé kò possible kò lè ṣe é ṣe i can do it you can o lè ṣe é mọ́pọ̀ o lè ṣe gángan ipe ah sáwà lè make báyìí o lè make ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú kankan ọ̀fẹ́ ta mọ́tò àbí ọ̀fẹ́ ta mọ́tò ẹ́ máa ta ọkọ̀ kẹ̀kẹ́ wọ kẹ̀kẹ́ oníkìnnì kẹ̀kẹ́ oníke mọ́tò oníke kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ́ta kọ́ padà yà ọ́ padà mọ́ta mọ́tò jíìpù start with eh, something ọwọ́ àjòkó la ní ẹ eh, kò síṣẹ́ ni àwọn alumíní ọwọ́ àti àṣẹ yìí àwọn èèyàn kọ́lé ní mọ́bítà wà mọ́ ọwọ́ gbọ́wọ́ ẹlẹ́rán nínú ṣọ́ọ̀bù abatẹ́nsán nìjọba torí ọwọ́ màá ronú ni ọwọ́ adé mọ́tò tó kọjá pé ń lèmi ọ̀rọ̀ ayé mi èṣù náà ní sọ fún alọ́lá mi ọ̀là náà ọ̀rà wọ́n tó níṣẹ́ ó ti èṣù náà ni ọwọ́ adá àwọn ìtẹ́sẹ̀ nǹkan rí ọmọ abínú nígbà tó rí kan sí ó rí yẹn ní ṣe dẹ́kìn ọmọ tọrọ kọjá nígbà tó rí kan sí busy with something bẹ́ẹ̀ darúgbó gan àwọn fáwọn oníkọ́ bàbá kan ṣe bàbá kan wọn bá ṣiṣẹ́ bíríkìlẹ̀ ní ọdún kan nígbà tá à ń kọ́ mọ́sídìí ọ̀dọ̀ wa ọ̀kan náà àwọn níbọ̀ wọn bá ń sìn níbọ̀ ni ìyàbò náà pé labour àwọn tá máa ń kó àwọn labour àti máa ń gbé tá máa ń gbé pọnpọ́n ọ̀kan wá ń ṣe àrífín sí bàbá àwọn náà àwọn àtàjọ jẹ́ sàwáwò ọ̀gá tó kọ́ wọn wá ní wáńbí sórí bàbá bàbá wọn ọmọ rẹ̀ ti kọ́ three bedroom flat fún ó sì wà London ọmọ rẹ̀ ló ní kọ́ máa ṣiṣẹ́ tí ń ṣe má ipe kọ́ máa jòkó ńlé bíríkìlà sí ni bàbá tẹ́lẹ̀ bàbá lọ́wọ́ ní ilé tóun jòkó ni òun rí i pé òun ní pẹ́ lòun wá òpin ọ̀dà kí wọ́n wá nǹkan tó wọ́n ṣe kíni tó wọ́n máa ṣe ó ní sọ orí owó iṣẹ́ tá à ń san fún yín o ó lè gbàgbé tiẹ̀ sí mi lọ́wọ́ jọ́ ọmọ lọlé tí ò ní ríro kọ́kàn bí sì lẹ́nì kankan ló torí ẹ̀ wá sáìtì o kọ́ sọ́ra ẹ̀ mọ́ rí fún o bàbá ti máa pẹ́ wọ́n kùnú jàmbá nígbà tó bá ti ní kankan ṣe àwọn àlùfáà wa wọn nínú àsìbáàbù sàádà òun ni kéèyàn gbàgbé tó ti lọ àwọn àlùfáà ni sọ ẹni ó ti lọ ní tó ti bọ́ ní tó ti sọnù má ronú lérí ẹ̀ tó bá fẹ́ sàn wọ́n ní torí pé kúlá yusibana illa ma kataba Allahu lana wa maulana bọ́ọ̀lù ṣe kọ́ nìyẹn èyí ni kọ́ ọmọ wa rò fi ànálẹ̀ wọ́n ní torí pé sórí òòrùn tó ni bí ṣe ń lọ yẹ ó ti kú ní ibùyọ kò lè padà síbẹ̀ mọ́ ń lọ bùwọ́ ni wọ́n ní sórí odò omi tó ti kú òní orísun rẹ̀ kò lè padà síbẹ̀ mọ́ wọ́n ní wọ́n bá ya kọ́lọ́ lè ronú wípé sọ ọ̀rọ̀ ọmọ tó ti jáde nù yẹ ó ti jáde náà kò lè padà sábẹ̀ mọ́ tọ́ ọba tẹ̀lé gbogbo àwọn yẹn dá padà ní tó ti lọ ò lè dá padà má wàá fi àná kó fi bá ọdún ìní rẹ̀ jẹ́ nínú táwọn alifaka òun náà ni pé tẹ́ríkù lè mọ̀sítàkùbà lè la fọ̀ọ́lá lẹ̀ fọlọ́n fi kíni lẹ̀ fọlọ́n ọ̀la ọ̀la tí o ti dé ni mọ́jọ́ bò ní jẹ́ ẹlòmíì olè tí ń jà níbi sẹ́ǹsì olè ntí ọ̀jẹ̀ lọ́la ni ọ̀la tí ò tí mọ̀ bí ó dé ọ̀la tí ò tí mọ̀ bóun náà dọ̀la méjì yàtọ̀ síra wọn o sẹ̀ǹgbọ́lọ̀ ló lè pa ayé lásìkò tó bá wo ọmọ bọ́lá ó dé ìwọ́kọ̀ ọmọ bọ́dọ̀la ọwọ́ ń fi ìbànújẹ́ tí ò tí ì dé ọwọ́ fi ń ba ìní tó ń ṣe ọwọ́ fi ń ba ayé rẹ jẹ ọwọ́ ń ronú ọwọ́ ń pè à ń ṣe kalẹ̀ náà ni wọ́n pàdé ẹnìkan jó ni ó ní gbogbo tá ń ṣe yín náà à ń ṣe torí ọ̀la ni torí àtàbà darúgbó ni kò wá kò wò ní kò ẹ̀sìn náà ò dámọ́ná nǹkan dára ẹ̀ láàmú ní lọ ní bọ̀ ní lọ ní bọ̀ láìpẹ́ yìí ló jáde láyé lẹ́wọ̀n gbogbo property àwọn olùfà ni ká fọ̀lálẹ̀ ká má fọ̀lá ba ìní jẹ́ gbára lọ́lọ́wọ́n bá máa ṣiṣẹ́ kọ̀dẹ̀ máa ṣàdúrà fọ̀lálẹ̀ fún ẹni tó ní ọ̀la nínú táwọn afáàkà òun náà ni pé mọ́lẹ̀ wá kọ̀kọ̀ èyí tó ti lọ àti èyí tí ń bọ̀ lọ́dọ̀ ẹnì kankan bọ́ọ̀ bá ti lọ lè wọṣẹ́ àwọn òní sáláì mọ́lẹ̀ kankan tí wọ́n wí fún ọ ó lè débi tó ti wọṣẹ́ ká ní ifá ọ̀sọ̀rọ̀ lẹ́ni àbí ká ní iyẹ̀pẹ̀ ọ̀sọ̀rọ̀ lẹ́ni àbí ká wọ́n ní tẹ̀sùbá ọ̀sọ̀rọ̀ lẹ́ni àbí ká wọ́n ní lẹ́ni o àrínà lẹ́ni o àìrínà ojú ọjọ́ ọ̀dà yóò wí kankan sáà náà ni bàbá lọ ra mọ́tò ọwọ́ wàhálà bàbá lò ní ra mọ́tò ọwọ́ fìtínà tọ́ba ní yọ̀dà fún ọwọ́ wàhálà wọ́n ní yọ̀dà fún mi lọ́dún ní yọ̀dà fún mi ọ̀nẹ́bọ̀ ni ó fi dáa tọ́ba ní òní dáa fún ọ náà ọwọ́ wàhálà wọ́n mọ̀ ti sọ wọ́n ní òní dáa fún kò sí èyí tí wọ́n sọ fún bẹ́ẹ̀ tẹ́ ó sinmi láyé rẹ̀ wọ́n ní tọ́ bá ti fẹ́ wàhálà nú ẹ̀mí mọ́ lọ lè yẹ̀ wò mọ́ lọ́dà fún ní ìsábì àfún ní ìsábì ń parọ́ ni o ẹ mọ sọ ma tọkun lóni mo ní parọ́ ní irọ́ ní pa o ẹni tó wá wùsábì ó ti kọ́kọ́ kan lẹ̀kùn tí ń béèrè pé ta ló wà ní ojú ọ̀nà ẹni tí wọn bẹ ni tó wà lẹ́yìn lẹ̀kùn ni wọn mọ ìtọpamọ fún forty years ẹdẹkùn tá ń wá mi wálé sẹmu kí n béèrè àwọn afáà ni àá ó yẹ kó ti rí nínú ọpẹlẹ rẹ àti pákó ṣètọ́ni tó gbé sí ilé yẹn tàǹbà ní kìmí ọ̀n ò ń béèrè síríìtì ọmọ masẹ́wò òpùrọ́ kadhab dajjal ẹ máa tẹ́ ń pin dajjal àwọn tí wọ́n balẹ̀ onílé jẹ́ náà ń pin dajjal tí wọ́n ba ẹ̀mí jẹ́ téèyàn ní sinmi má jama àwọn afáà nínú àwọn nǹkan tí èèyàn fi máa sinmi nínú ayé òun náà ni pé sórí ní pààrọ̀ ọba ká la tuqdimu ala ma la tutiq ní pààrọ̀ ọba ká má ṣe kí ni má lọ lè dáwọ́ lé ọ̀n gba fifteen thousand ó lè gba three bedroom bedroom flat fifteen thousand nígbà lóṣù bàbá ọwọ́ fẹ́ ṣèyàwó ẹ wá ń tijú sísítà yẹn kò jẹ́ kí sísítà ọmọ lẹ́fù ẹ̀ ọwọ́ lè gbalẹ̀ three bedroom flat àwọn ẹbí àtàrà wọn bá dáwó wọn ṣàṣẹ rí gbaná àtowó ìyàwó àtowó gift gbogbo ẹ wọn ṣàlẹ̀ mọ́ra wọn nígbà lẹ́yìn ìyàwó ni wọ́n ṣàbọ̀ bọ́ sínú reality babolẹ́wá ní tọ́ àsìkò ti tó ọwọ́ ọdún kan ni lòun sì gbà ìyàwó wa ní go and pay now àbí ta ni ó pe ẹni tó lè kọ́ra ẹ̀ bọ́ sọ̀rọ̀ náà ni ó ti kiri òun ni ó pe rẹ̀ àti pé wa lé fifteen thousand jama bóòlù ó ṣe rà yìí cut your coat according to your size ẹ̀sìn ló gbé wá o ẹ̀sìn ló gbé wá gbogbo tó bá ti jẹ gbogbo bí tó bá ti jẹ máa bala alọ́fẹ́ ra ọ́fẹ́ lo fóònù ẹ wọ́n fún ten thousand ó lè ra fóònù fifty thousand owó oṣù mélòó ni jama ọwọ́ alẹ́ mi wọn balẹ̀ mọ́ ẹ̀mí wọn balẹ̀ mọ́ ipe ebi ń pa àwọn àbí àwọn èèyàn léwu káàkiri òun yáwó ta ló kó rẹ̀ sínú wọn kẹ́mi wọn balẹ̀ òun náà ni gbogbo tó bá ti jẹ mọ́ owó wọn ní sàtà lọ́lọ́ máa ń wí ọlọ́run wọlé láṣẹ alẹ́ náà sàhíjò lè bẹ́ẹ̀ tì mọ́ ní sàtà lè mọ́ ní sàtà ẹni tó bá ní agbára ní kó lọ Mákà nígbà ọdọọrọ àfẹyàwó yà máa ṣàlà sábàbù mọ́nísà tá a mi ń kún àlìbá ọlọ́ọ̀lẹ́ tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ní kó fẹ́ ìyàwó tí o bá ti sọ máa gbà wẹ̀ fọlẹ́sítà àfihàn lẹ́dínà láyé ìdúnà nìka àtà yókì níyàwó mọ̀ lọ́wọ́ mọ̀ fọ́lẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ̀yìn tẹ́ ìlú tẹ́ ìfẹ́yàwó ẹ ṣe sùúrù tí ń fi mọ́ ládé nítorí pé owó fi tọ́jú ìyàwó ọ̀ṣọ́gbọ́tọ̀ dá kò sí wẹ́ẹ̀sì tó lè gbà kò sì sí irú ìmánì tó lè ní yọ̀ọ̀tẹ̀ ó gbowó làárọ̀ jàmọ́ yóò tún gbà lọ́sàn yọ̀ọ́ gbà ní alẹ́ lóru gan tó bá tó bọ́ sóbùgbà yọ̀ọ̀tẹ̀ àwọn pé wàhálà àwọn obìnrin pọ̀ táwọn wàhálà wọlọwà jàmá mùsùlùmí lé àwọn mí bẹ nínú àyè nífọ̀kànbalẹ̀ mílíọ̀nù látara ká máa dáwọ́ lé nípa òsì kínní tipa ọ̀ka ọlọ́wọ́n bá ní lèyún fèkè tó sáàtì mi sáàtì ẹni wọ́n bá pọ̀ lọ́wọ́ rẹ̀ kọ́ ìyàwó lọ àwọn ìyàwó ẹ̀ ọmọ kùdúrà alẹ́ ìrísìkò ẹni tó bá jẹ pé níwọ̀n bá náà ní ẹ̀rì ẹ̀rọ lọ ó sábà bó ṣe pin onífàlẹ́ fún kíkí máa ta òlò nínú oníwànba náà ni kò ti mú fún àwọn ìyàwó ẹ̀ la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run gbé ẹrù tó le ọlọ́run gbé pẹ́ẹ́nì kankan lọ́rùn sayaj'alu Allahu ba'da usri yusra ọlọ́run ọba ni bọ́ba lè yọ padà dẹ̀ ọlọ́run ti yanjú ọlọ́run yanjú ẹ̀ bọ́ba ti wá lè lọ lọ́lẹ̀ ṣe ń tigbà rẹ̀ ọ̀ká tọ́ wálé mi rẹ̀ ọ̀balẹ̀ oyè ajẹ́ kan ò sí ọ́ o oṣù kankan ò sì ṣọ́ kìí ṣe sírù kìí ṣe jínù fúnra rẹ̀ náà ni lọ wá ìnífọ̀kànbalẹ̀ fún ilé ayé rẹ̀ ọ̀fẹ́ síyàwó ẹni tí olówó adìẹ yín lè pa màlúù ń lè pa màlúù àwọn ọ̀rẹ́ mi àwọn kọ́líìsì mi àwọn kálíbà kálíbà ọba ọ̀rá ń gbèsè ọlọ́run sọ ní mẹ́ àwọn abáyé ẹlòmíín bẹnu wàhálà ayé lè gbé sixty five seven Quran sixty five ayah seven tọ́ láàrin ìṣẹ́jú márùn-ún tí ó kù ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa asọ́bùr kéèyàn máa ṣe sùúrù àwọn olùfà ní sùúrù sùúrù sùúrù lèyàn fi máa ní fọkànbalẹ̀ wala asiri inna linsana lafi khusr ọlọ́run bá láwọn ọmọ èèyàn wà ní wàhálà nígbà tí wọ́n parí ẹ̀kí lórí illa alladhina amanu wa amilu watawasaw bil haqq watawasaw bis sabr ọlọ́run láwọn tí wọ́n bá ní mánì tán ti sẹ́ẹ̀rí tí wọ́n ń sòdodo fúnra wọn tí wọ́n ń ṣe sùúrù àwọn èèyàn ni wọ́n ní sí nínú pákánlé kẹgbẹ̀yà yé ó máa ṣe sùúrù torí pé sùúrù òun náà ni ì máa jẹ́ kí èèyàn onígbèsè ayé tí ó dáa tó o bá ṣe sùúrù ó lè mú kàmákàn wọ́n wà á mú ọ wọ́n ti ọmọ torí wọn náà fẹ́ lu jíìpù tó o ti sì ti lówẹ́ wọ́n fẹ́ kọ́lé ara tó o sì ti ọmọdún fifteen years ọmọdún fifteen years nǹkan jọ ni ó ní kí ló burú tí ọmọdún fifteen years ti ń kọ́ mansion kí ló burú ọmọ yahoo ó ní sọ burú mo nígbà wọn bá sì wọn lọ police station náà ṣebí yóò lè parí ayé rẹ̀ ńbẹ̀ ọwọ́ adé inú ẹ̀wọ̀n tán ẹ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó kó wọn sí wàhálà kínní wàhálà kẹ́mi ọmọ balẹ̀ kí ló fà á àyè lè ṣe kíni àyè lè ṣe sùúrù ó lè ṣe sùúrù ó lè gbọ́ ó lè gbọ́ kadà mẹ́ta ọgbọ́ kadà mẹ́rin onítorí pé wọlé kọlé bá àti ìdókòwò jọ ó lè lè gba mọ́tò àwọn ní tó ní mọ́tò wọn lé ọká oní ìwọ bó ṣe wáyé sí i ah, ó ṣiṣẹ́ ń bí ó ṣiṣẹ́ ń bí torí sùúrù ló ṣe àsìkò ọlọ́run bọ̀ àwọn olùfẹ́ àni àyíndé ṣe sùúrù ìmọ̀ ń dá wà lálẹ́ tẹ́mi òfin ní balẹ̀ àlẹ́ ilmu bi anna al-bala ya umu nas wọ́n ní nǹkan tẹ́mi òfin máa ń balẹ̀ láyé ní kò gbà pé sórí àdánwò ayé aṣọ tí kálukú dání kò sẹ́ni tí ò ní lé tọ́ba ti mà ọmọ wa rántí ẹ̀ ọmọ àdúpẹ́ ọmọ wa wòtẹ́lómi ọmọ sàdúrà fún wọ́n kò wòtẹ́lẹ̀ kò fi ṣékinni kò fi wò títí ẹ̀ àǹfààní ìdá amátilibàlá ò eléyìí ni òun náà ni eléyìí náà ni ahẹ́n gbogbo yín lè wọṣọ tí aṣọ tó ya títí òní tí olójúmọ́ ọmọ wò pé sórí tí wọ́n rán nu ní tí wọ́n rán lé ọkàn ọmọ ọmọ wa fi ẹ̀dùn rẹ̀ nu ipe amadupẹ ti wa ọ lẹ́lẹ́ ọkàn ni ọmọ kan bẹ́ẹ̀ nu yàrá láti twenty years wọ́n gbé tọ̀ ni wọ́n gbé yàgbẹ́ ọmọ yàrá kan jọ ni ọlọ́run fi dá o eighteen years tí wọ́n bí ọmọ ni kò tí jáde nu yàrá àbí tí wọ́n gbé lọ sí bìtú tán darí padà wálé kò jù ráńdù rẹ̀ báyìí jẹ́mọ́ mùsùlùmí nígbèsè ayé àtàlù yìí náà ẹ̀dá kan àdáwò olólè wá dé tẹ́yìn ní ọ̀pítọ̀ ẹ̀ wá lè mi kẹ́ wá wò nǹkan àwọn olùfọ́ wa wọn ni tẹkùnú ta'lamuna fa innahu ya'lamuna kama ta'lamun bí wọ́n ṣe ń kérora níbí bẹ́ẹ̀ náà wọ́n ń kérora lọ́hùn-ún wọ́n bá yín má nìjẹ́ ọlọ́mọláwọn kẹfìrí ni ara ní àwọn náà wàtẹ̀rìjúna minala ìmàlà yàrìjún àmì ìyẹn wà lìjánà pẹ̀lú àdánwò tí yín ni àwọn wọ̀ náà pẹ̀lú àdánwò tí wọ́n ni. kurani fọ ayé àwọn ò fọ ẹ máa yá mi nínú ẹ̀sìn wa wọn ni takidiru asuwa ìtìmọ́lá ti lẹ́jẹ̀ntẹ́ ilé alamọ tọrọ bá ti rí bọ́lá ọ̀rọ̀ ṣe ọmọ wa dúpẹ́ pé ọlọ́run ọba dáadáa òkan bá dé ọwọ́ àpẹ ọlọ́run mo èyí tó tóbi ju eléyìí lọ ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọn wá dúpẹ́ tó mú yẹn wá mo mọ̀ pé àdánwò eléyìí ṣe ẹ̀gbọ́n eléyìí lẹ́gbọ́n ó sì lẹ́gbọ́n lọ́tọ̀ nítorí ọmọ bí dùn ẹnu nù o táwọn yóò pe àfa ẹ̀rí ronú ẹ̀já dúpẹ́ eléyìí <laughs> ewu la bàtí tó mẹ́lọ́dẹ̀ àwọn àlùfáà àwọn níta máa fi parònú rẹ òun náà ni pé kọ́ ọ máa ka ìnàmá àlè òsìrì yusra fa ìnàmá àlè òsìrì yusra fa ìnàmá àlè òsìrì yusra ọgbọ́n tó lọ́n sọ ni ọlọ́run tó bá ti sunkún ẹkún kọkàn o ẹ̀rín lọ́kàn yìí sì máa ń tòun lóbi ọdún yẹn máa rẹ́rìn lọ́wọ́ kọ́mọ rẹ́rìn àrín tàkìtì torí lẹ́yìn ẹ̀rín ní kílógún jẹ̀má ọlọ́run yìí máa lọ yìí máa ń bọ̀ ni yọ ja ọ láyà tó dẹrù bọ̀ tó jáde létò nínú tí mọ́sokòtò tí wọ́n máa ní mọ́sokòtò tí ó dáyà dáyà torí ewu lọ́kàn báyìí tó pe síkan ọ̀tá báyìí àwọn àlùfáà wọn ni kò mọ̀ pé àyà yẹn ń ṣiṣẹ́ gbára lọ́rọ̀ wọn bá kọ́ wá fi ìtumọ̀ àyà yẹn sẹ́mi rẹ̀ fàásàláwọ̀ àyà àti abẹ̀lẹ̀ fàtí àwọn amòrè mẹ́rin ẹ̀ndì wọn ni tọ́nà bá di ọlọ́run ni àpàdà sínà bó ṣe sọ́nà ọlọ́run ni àpàdà sínà àwọn àlùfáà ni ti ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tó bá gbẹ kí ni máa ń tẹ̀lé kójú ọ̀rọ̀ ni wọn ni bẹ́ẹ̀ bá sun kọ́kọ́ rẹ̀ ni lókun bẹ́ẹ̀ bá lágbájá òbí ma àyè bí ma kó tó kù kó òbí ma lókun kò sì tí wọ́n lágbájá ò nímà kó nímà lókun wọ́n lágbájá àárẹ̀ ń ṣe kọ́ gbádùn lókun lágbájá ò sí màmú tó ṣe náà tó kún lẹ́yìn rẹ̀ òsì kọ́ kọ́nà òsì lókun bọ́ bá ti rí kan máa retí ìkejì ni. àwọn àlùfáà wa wọn ni ọlọ́ni alámúyẹ jíde káyẹ tí máa ń fa wa rí ànábì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ òsì láyé ọmọ àsùntàníọ́ àwọn ọlọ́run la wá fi ọ sọ́dọ̀ àwọn tí ó tọ́jú rẹ̀ ọwọ́jẹ́dá kan dọ́ọ́lá ń fàdá ọ̀sọ̀nà tẹ́lẹ̀ àwa fi ọmọ náà ọwọ́jẹ́dá kan áyílá ń fa agná òní òsílọ́wẹ̀ àbíkúlọ́ mú tẹ̀lé mẹ́sàrà lọ ṣáàmù kò sí ni àwọn ọlọ́run padà wá sí kíní fa agná ọwọ́ bọ́ sílé ìyá Khadija anábì wa náwó yàlà ṣé owó dínà yàlà lọ́bẹ̀rẹ̀ wọ́n rìn lọ ṣáàmù àwọn àlùfáà ni nínú nǹkan tí ọlọ́run máa fi fún yàn lọ́kàn balẹ̀ téèyàn fi máa ń dunnú láyé òun náà ni pé sórí gbogbo ẹni ọba sórí fún má retí kí wọ́n kí ọ má sì retí kí wọ́n mọ̀ ọ́ nítorí pé al-aslu fil-insan kufru ni'ma ìpìlẹ̀ tọ́lọ̀ ń dámọ̀ ẹ̀dá ni pé gbogbo oore tó bá ṣe ibi ní òfìsè kí ni ní òfìsè wọn ò ti wá pèpìà kalẹ̀ torí tó bá pèpìà ó ní hypertension pé ah bọ́ọ̀lù ọ̀sẹ̀ rán mi sára kùnrin mo ṣe ṣe tó yìí ní kọ̀rọ̀ àti gbangba èyí tó wà fi gbẹ̀yìn ẹni àwọn afa ni bọ́ọ̀ bá ti ní preparation yìí ọ̀ ní sórókì àwọn àlùfáà wa wọn ni gbogbo nǹkan bá ṣe máa ṣe nítorí ọlọ́run nínú táwọn afa tún kà ní pé àdúnyá za ìlà gbogbo nǹkan bá wà nínú ẹ̀ wọ́n ní máa rò pé ayé òun náà parí njọ́ kan sáyé àtẹnitóní àtẹnitóní àtẹnitóbí àtẹnitóbí àtẹnitóláláfẹ́ àtẹnitóní àtẹnitóníyì àtẹnitóní ayé nǹkan parẹ́ ńjọ kan wọn ni ayé ọ̀parẹ́ lásán kan kéèyàn máa ronú pa ẹ̀ ẹ máa mú ìbànújẹ́ kó nínú ayé yẹn ìgbésẹ̀ gbogbo ayé làpadà ní nímọ̀ àbí tọ́wọ́ padà yá àbí ìbànújẹ́ yìí tí mo ní yìí táwọn kan ní ìdùnnú opposite ẹ̀ ṣé báwọn náà padà ní nímọ̀ nígbà lọ́nà bá payé rẹ̀ wọ́n léyìn tó tí wọ́n máa fi mú ìbànújẹ́ kó nínú ayé yẹn wọ́n ní nínú ẹ̀ wọ́n náà ní pé má lára àwọn èèyàn má lára àwọn èèyàn sórí ẹni tí wọ́n ti ń lára tó bá ti ń lára ò sinmi mọ́ ọlọ́run bá ní amúyá sadúnà nàṣà àlàmà àtàhùnmùláhùn mi fọdùlé ọlọ́run bá ní ṣé wọ́n fẹ́ máa lára wọ́n fẹ́ máa lára ẹni tèmi ọlọ́run dá lọ́la èmi mo ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá sọ ilé nínú Quran ìgbé tẹ̀ bá wà ń lára ìlara yóò dàbí iná yóò mọ wá jó ẹ̀mí yóò mọ wá jó ìdùnnú tọ́wọ́ nú ẹ̀mí yàn yóò mọ gbégbèsè ayé ìbànújẹ́ àmọ́ ìbí yẹn ọba ti lára ẹni tí ìbá lára wọn ni ọlọ́run ṣàánú ẹ̀ gbogbo ẹlẹ́mì rẹ̀ ọmọ sí kínní nítorí kò síjọ́ tó jì láyé tó nílé yẹn lókè rẹ̀ kò síjọ́ tó jì láyé tó nílé yẹn tó bẹ́tà rẹ̀ bọ́ọ̀ bá ti wá lára ọlọ́run bá wà fi ọlọ́kàn balẹ̀ wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd bàbá gbé yín lọ́lá àwa la gbé wọn lọ́lá ẹ má rò kó bọ́lọ̀ bí yẹn ti ń kó ma yọ bànújẹ́ bọ̀ bí wọ́n ti ń ṣèyàwó yọ bànújẹ́ bọ̀ ó lè kí àbúrò rẹ̀ yọ máa wọlé wọn pé ah, ah ah Eh eh. owó rẹ̀ kéńtì ẹ ọ tọrọ kọ́ lọ́mọdé ọba jẹ́ ọlọ́run ṣe lólé ní fún ṣòro lè fún mi náà lẹ́mí ló ṣe túrù ló ṣe gbé ẹ̀mí tó lálàáfíà jáde nínú ilé o àmọ́ tó bá jẹ́ ìlara ni kọ́lá òní lè jẹun mọ́ ń jẹun gan oúnjẹ oníṣàfà ńlára tẹ́sẹ̀ lọ́mọ gbà pé ah, ah, alọ́lọ́mọ yẹ mílíọ̀n tó ti ní báyìí ee eh, kí n ti dẹ̀ ó ti yẹ àwọn àbá ni ẹni bá ń lara yìí sinmi kọlọmọsà sọ níbẹ̀ iná ni tí máa ń ju ọkàn yìí sì máa ń ju sàádà oríire wọn ni níparí ọ̀rọ̀ mi òun náà ni pé lọ́ọ̀lẹ́ mà pé rídọ̀ náà sùn gáyà tó ń láti dọ̀rọ̀ kù mo fẹ́ káwọn èèyàn fẹ́ràn mi mo fẹ́ kí gbogbo èèyàn sá fẹ́ràn mi ọwọ́ ńlá kà ó ń ṣe wàhálà lọ́tún lọ́sìn wọn parọ́ ni nítorí àwọn òṣèlú ànábì lọ́fẹ́ kí wọ́n ṣe kí ni kó ń ṣe fún ọ ìtọ́lọ́wọ́n ọba gan òsín rọrùn fún rẹ àbí gbogbo yẹn lọ́ fẹ́ràn ọlọ́ bẹ́ẹ̀ bá fẹ́ràn ọlọ́ ni èyàn máa sin òsìn àjọ èyàn máa sin òsìn àjọbọ táwọn Yahudi wọn ní yadu láyé màgìlúlà wọn ní ọlọ́wọ́n ọba aka aka ni ahun ni bí ṣe máa ń ṣe tó bá fẹ́ náwó ni ọlọ́ni bali yàda ahun màbùsù tọ̀tà ni ọlọ́wọ́n bá ní wọ́n gbádùn ni gúnlẹ̀ ti àìdíhìn ọlọ́wọ́n bá ní abatiwọn bali yadahu mabsuutatan owó ọwọ́ èmi ọlọ́run ọba mọ ìyálẹ̀ báyìí ni yòó fi kò kéfà yàṣà yìí kàn da orí ńlẹ̀ jòjò ní mo bá wọ̀nyẹn ni taláhùn taláhùn èmi lẹ́gbẹ̀ẹ́ láhùn ọlọ́run àlọ́ dáhùn wọn lànà bí wèrè ni wọn ní sáhírù ni ológun ni wọn ní bó ṣe wà ní sáhírù ni olórin ni gbogbo ẹ̀ náà sọ ní ká nàbí ọmọdé bi tó dé kọ́ wa ní ìwọ́fẹ́ jòkó tẹ́ bàtí táwọn ẹbí ń sọ àtàrà àtọ̀rẹ́ àtàládùúgbò ò ní débi ọfẹ́ lọ inú rò nídùn ẹni tó ṣe lóore jù tó sì máa gbọ́n tí ń sọ́n pa ẹ̀ ibi láyé bọ̀dá ah, bọ̀dá o bọ̀dá tó ṣògo o lóòótọ́ ra mọ́tò kan fún mi o jẹ̀wọ́n ọ wa gbọ́yè sọ ọ wa sùn ma oye èèyàn tó ṣe wàhálà lérí ẹ̀ tó jẹ́ pé tó fẹ́ fi ṣayé rẹ ló gbére lọ́wọ́ kó fi ṣayé tiẹ̀ tí ó máa sọ fún yẹn pé ṣé ń tọ́jú kó fún mi ni tí ó mọ̀ pé wọ́n gan ní bùkátà àwọn afáàní mọ́ọ̀dì tayoro àárín ìwà tọ́lọ́ ni kò ṣe kí ni ní kọjọ́ lójútùú níparí ọ̀rọ̀ mi pátá òun náà ni pé má gbà pé àwọn èèyàn tó bá lò they are perfect pé wọ́n pé sẹ́rí alikamalu yẹn lillah ọlọ́run bá ní kálópè ìyàwó sàṣìṣe mọ́kà sí ìbànújẹ́ inú ẹ̀mí fèrèjìn ọkọ sàṣìṣe ọmọ sàṣìṣe wọ́n fi sínú ọ̀rẹ́ rẹ̀ ó sàṣìṣe wọ́n padọ̀ rẹ̀ ó fèrèjìn ó filẹ̀ ó fírí ẹ̀mí rẹ̀ nítorí pé tọba ni ọ máa mú àṣìṣe lé ọ máa mú àṣìṣe lé ọ wà ọ di ẹrù sí rẹ ní ẹ̀mí kò wá ní sífọ kàbalẹ̀ mọ́ àmọ́ tọba rí gbàgbé síbẹ̀ èèyàn ni èmi náà tí èmi náà ń gbé wọ́n sẹ̀mí sẹ́mi náà máa sẹ̀yàn sẹ́mi náà ò ní láì fi wọ́n ní tẹ̀yìn bá ti nílùú ọ̀rọ̀ báwọn nínú ọpọlọ ẹ̀ yọ máa fi yanjú ìṣòro ẹ̀mí rẹ̀ wàá gbà pé gbogbo ìbànújẹ́ pátá oyè tí ń bẹ̀lẹ̀ ayé wọ́n ní máa fi àlìjánà tó ń alijanna tó ń lọ máa fi dùn rẹ̀ nú ipe ká ṣe pé a nǹkan báyìí kò bọ́ sí nǹkan báyìí kò lójútó nǹkan báyìí àrígbà nǹkan báyìí àrímú nǹkan báyìí àríra nǹkan báyìí àríṣe wọ́n ní má jalè janna ọ̀bọ mọ wá falè dùn rẹ̀ nú pé ayé òun náà tó lọ tó bá bọ̀ yọ padà tán ni alijanna nílé wa alijanna nílé wa ọlọmọṣẹ ṣe wa lọmọ alijanna ọlọmọṣẹ ṣe wa lọmọ alijanna ọlọmọṣẹ ṣe wa lọmọ alijanna tẹ́ ẹ bá fi fi alijanna sẹ́mi ìṣòro ayé yóò sì máa bẹ́ńtẹ́ nínú ẹ̀mí yàn alijanna náà kọlọmọṣẹ lé wa ẹni kọ̀ọ̀kan wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام ورحمة الله وبركاته كبر الله الله أكبر ẹ jẹ́ ká ṣe jazakumullahu khairan fún àwọn mọ́mọ́ ọlọ́run kó bá a fẹ̀ níwọ́lẹ̀. inshallah bukra su'al aliyu